أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وجميع من والاه وجميع من والاه من والاه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي أدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أبو جماعة أدوك فلون أترى إكيولون أتيجيولون قالوا لي با أسواجوا ẹni tí ọlọ́run ọba النبي sí wa ọ̀gá wa anabi wa àwọn sọ̀hábà rẹ̀ kó ṣe dáadáa kó bá gbogbo àwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ̀ ń jẹ́ ọkàn àwa náà kọ́lọ̀ wọn bọ́ bá lékè ọlá kó ṣe àwa náà lẹ́ni rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ rí ìrìn rí ìṣesí rí èyí tí èèyàn fi jẹ́ ni rí ọlọ́run kò fìrọ̀ wá lọ́rùn ìkẹ́ ìgẹ̀ta tọrọ yìí gbogbo àwọn tí ó lẹ́yìn wa pátápátá ọlọ́run jẹ́ ọkàn àwọn náà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

kí ọlọ́run ọ̀sà fèrèjì fún mi kó ṣàmójúkò fún gbogbo wa náà ibi tí a bá ké oyi tí ọ̀sẹ̀ tá a wà ń bẹ̀ yìí òun ni ọ̀sẹ̀ five eighty one hmm, five eighty one ọjọ́ òní ni ọjọ́ kẹrìndínlógún on the sixteen oṣù kẹwàá tá à ń pè ní dulqaada oṣù kọkànlá tá ní zulqaada. tá n pè ní zolokada fourteen thirty nine uh, nínú oṣù tí oòrùn òní ni on the twenty nine oṣù ẹlẹ́ẹ̀kejì two thousand and eighteen ibi tí a bá ké wọlé suratul an'am aya one thirty seven láti dúró ní ìjẹ́jọ́ tí n bá tú àwọn tí n bá parí àwọn tafsiri yìí ọ̀pọ̀lọpọ̀ ń bi mí léèrè pé kí n ṣàlàyé díẹ̀ nípa ọ̀rọ̀ hajj àmọ́lá pé a ti sọ lọ́pọ̀lọpọ̀ gbà kọjá sídìí rẹ̀ sì ti wà mi ò kí n fẹ́ fẹnu kan mọ́ tí n bá ti da iṣẹ́ dúró ń fẹnu kan díẹ̀ yóò wá jẹ́ àlàyé tó kúnná nípa hajj yóò jẹ́ àlàyé tó kúnná nípa hajj àlàyé ni ó jẹ́ àlàyé ni ó jẹ́ pẹ̀lú ògo ọlọ́run ibi tí a bá kéwú òun níbi tí ọba mi ń sọ pé a'udhu billahi minash shaitanir rajim wa kadhalika zayyana likathirin minal mushrikina qatla awladihim shuraka'uhum liyurduhum وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون ọba mi ní bí èmi ọlọ́run ti sọ ọ́ lẹ́ẹ̀kan ó pé ní àwọn kèfèrí wọ́n ń pín tèmi ọlọ́run ṣe fẹ́mi pẹ̀lú òòṣà wọn wọ́n mọ̀ pé tọ́lọ́run lélẹ́yìí tòòṣà lélẹ́yìí kò sí ń tọ́ darí wọn lọ́bi tí wọ́n ń ṣe yìí tó ju ṣètáàni lọ wákàdálíkà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni. زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم àwọn òòṣà tí wọ́n ń sìn àtàwọn ẹlẹgbẹ́ wọn tí wọ́n jọ ń bọ ọ̀sà bẹ́ẹ̀ náà ni àwọn òòṣà yìí ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn kí ló ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn kọ́tìlà àwòlẹ́àdìhìm kí wọ́n máa pa ọmọ wọn ṣèitán ó ṣe lọ́ṣọ̀ọ́ fún wọn lèyìrìdóhùn ọmọ tí wọ́n ń pa yìí ó fẹ́ fi pa wọ́n run ni ṣètánì fẹ́ pa wọ́n run ó fẹ́ kó bá wọn wàlíyẹ́lbìsú aléhìm dínàhùn ó sì fẹ́ da ẹ̀sìn wọn rú mọ́ wọn lọ́wọ́ wàlàùṣà allah bọ́lọ̀mbá fẹ́ ni ma fa'alu àwọn náà ò ní ṣe fadarihum ìwà nábì fi wọ́n lẹ́wọ́ wàmà yẹfutẹrún gbogbo ọ̀sà tí a bá ń ṣe àtẹ̀rọ tí a bá ń pa pa wọ́n tì àtẹ̀rọ wọn àtòsá wọn ibi tá a dó síjẹ̀ ẹ̀jọ́ nù ibi tá a ti wá gbé kéwú lónìí àwọn kèfèrí Mákà wọ̀nyí àtàwọn olóòsàbẹ̀ wọ́n ń fi ìnira múra wọn àwọn ìnira tí. Ti ọlọ́run ọbọba àlekíọ́lá tí ò béèrè lọ́wọ́ wọn wọ́n wá ń fi ń kọ́ ọlọ́run lọ́rùn gbogbo ntẹ́yìn ọba fọlọ́run yóò jẹ́ ntọ́lọ́run béèrè kí n tá fún lè yanjú ló ṣe sọ tírà kalẹ̀ kí n tá fún lè yanjú ló ṣe rán ànábì sí wa kí n tá fún lè yanjú ni tírà rẹ̀ ò parẹ́ làdísì ànábì ò parẹ́ kọ̀dẹ̀ síjọ kankan tí ọlọ́run dá sérí ilẹ̀ tọ́lọ́run ò ní rán òjíṣẹ́ tí ó ṣàlàyé fún wọn tí ò ní rán sí wọn. àwọn kèfèrí Mákà yìí wa qalu wọ́n máa sọ pé ní hadhihi an'amun wa harithun hijr àwọn ẹran wọ̀nyí an'am àwọn nǹkan ọ̀sìn ní ń jẹ́ anam orúkọ òun ni sura yìí ń jẹ́ suratul anam àwọn nǹkan ọ̀sìn wọ̀nyí wàhálìthon àtàwọn nǹkan oko wọ̀nyí hijiron haramu ni èèwọ̀ ni illa man nasha'u àfàwọn tá a bá fẹ́ ń bẹ̀ ni ó jẹ́ ń bẹ̀ àwọn tó bá wù ń bẹ̀ láà níbẹ̀ ìtumọ̀ ni pé. wọ́n ya wọ́n ya àwọn ẹran kan sọ́tọ̀ wọ́n sì ya àwọn nǹkan oko kan sọ́tọ̀ tí wọ́n máa pè ní haramu fúnra wọn àfàwọn tí a bá fẹ́ ni wọ́n jẹ́ ń bi ẹran yẹn àwọn ni wọ́n sì jẹ́ ń bi nǹkan oko yẹn ọlọ́run níbi zamihim àwọn ni wọ́n rò bẹ́ẹ̀ fúnra wọn èmi ọlọ́run ò sí elétò fún wọn. kí máa ya nǹkan lọ́tọ̀ kí wọ́n máa sílé ìwọ̀ fúnra wọn o èmi ọlọ́run ò ìwọ̀ fún wọn àwọn ni wọ́n rò bẹ́ẹ̀ tí wọ́n sílé ìwọ̀ fúnra wọn. wà ní amun àwọn dábàá kan tún wà àwọn ẹran kan tún wà gúngun àwọn ẹran ìwọ̀ fúnra wọn pé ẹran yìí àní gùn mọ́ ẹran yìí ara ẹ̀ rànkúnmí ara ẹ̀ ara ẹ̀ ara ẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n yà àwọn rànkúnmí kan lọ́tọ̀ àwọn àbáka kan àwọn kan àwọn eléyìí o hóró mẹ́tẹ́dọ̀ hóró ha káwọn máa gun ẹ̀yìn rẹ̀ ìwọ ní fáwọn sẹ́mi pé àwọn ẹran kan bẹ tí wọ́n láwọn ò ní jẹ abẹ́ẹ̀kọ́ òdìmẹ́ni. àwọn ẹran kan bẹ tí wọn sọ pé àwọn ò ní gùn ó di mélòó ó di méjì wọ́n àwọn ẹran míì tó wà ismallahi alayha wọn à ní dá ọkọ ọlọ́run sí i ó kọ ọlọ́run wọn à ní dá sí i ọdẹ ẹran mélòó ọdẹ ẹran iftira an gbogbo ètò tí wọ́n ṣe yìí ó pẹ́ràn yìí à ní jẹ́ eléyìí à ní gùn. eléyìí àní dákọ ọlọ́run sí i ẹran mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n lé kalẹ̀ yìí ìfìtìrá alẹ́ yìí ọlọ́run ò béèrè ẹ̀ wọ́n kúrò ẹ̀ mọ́lọ́run ni wọ́n mọ́lọ́run bẹ́ẹ̀ ni ọba mi ní sí ìmbímọ kánú yẹfùtẹ̀rún lérí irọ́ tí wọ́n pa yìí wọ́n padà jìyà lórí ẹ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n padà jìyà lórí ẹ̀ lọ́dọ̀ ọlọ́run wàkọ́ọ̀lù ayà kejì tí í ṣe one thirty nine ìyìn tí ṣàlàyé sọ pé máa fi bùtú ni adihil anam n ti ń bẹ nínú àwọn ẹran tá sìn yìí yìí n ti ń bẹ nínú wọn khalisatun lidhukurina àwọn ọkùnrin inú wa ò ní máa jẹ ẹran di mélòó báwọn ò di èyí tí wọn ò ní jẹ ní gbogbo wọn ó di méní ẹlẹ́ẹ̀kejì èyí tí wọn ò ní gùn ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta èyí tí wọn ò ní máa dákọ ọlọ́run sí ó di mélòó mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin èyí tọkùnrin wọn máa jẹ wa muharramun ala azwajina tóbi ọgbọdọ jẹ ó di mélòó ó di ẹran tí wọ́n láwọn ò ní jẹun tí ń bẹ nínú ẹran yẹn tó bá wá òkú ìtumọ̀ kanu táwọn afọ́ntẹ́fsìrì tu àwọn afọ́ntẹ́fsìrì mi ka ká pé wà ń tẹ́kù mẹ́tàtún tí ẹran bá wá kú tó di òkú nbètè mọ́ wọn lọ́wọ́ àwọn kan tu bẹ́ẹ̀ wà ń yẹ kù mẹ́tàtún tí ń bẹ nínú ẹran tí aláwọn ò ní jẹ pọ́kùnrin ní ọmọ jẹ obìnrin ò ní jẹun. bẹ́ẹ̀ náà ń bá wá wáyé títí bẹ́ẹ̀ náà ń bá wáyé tó bá jókòó ẹran ẹran ilé karùn-ún fa ń fi ìṣúra ká àtọkùnrin àtòbí wọn jọ wá pín jẹ tí ó bá jókòó ọkùnrin ni ó jẹ tó wá jókòó àtọkùnrin àtòbí ni ó jọ sí kínní wọn jọ jẹ ẹran di mélòó báwọn ó di márùn-ún ọlọ́run ní sàyẹ̀jì sí èhèmù wọ́sífà hùn. òun ọlọ́wọ́n padà san wọ́n lẹ́sàn lérí tí wọ́n ń sehun innahu hakimun alim ọlọ́wọ́n ọba ọba ọ̀jọ̀gbọ́n ni ọba onímọ̀sí ni aya one forty ntọ́lọ́wọ́n ọba fẹ́ ìmọ̀ wí ìmọ̀ tún wí ni kì í fi ṣàwàdà ntọ́lọ́wọ́n ọba fẹ́ kẹ́ ẹ máa ṣe yọ́ọ̀ máa wí yọ́ọ̀ máa fi tún wí kó lè wọ̀ létí aya one forty tún padà síbi ọ̀rọ̀ ọmọ pípa ó ní kọ́dé kàṣẹ́rà lẹ́dínà kọ́tàlú àwòlẹ́àdàhùn àwọn tí wọ́n ń pa ọmọ wọn ṣòfò àwọn tí wọ́n máa para wọn lọ́mọ wọ́n ṣòfò ọmọ tí wọ́n ń pa yìí sáfàhán bẹ̀rẹ̀rì elmin wọ́n gọ̀ wọn ọmọ tí ń bẹ lábẹ́ tí wọ́n ń ṣe wọn agọ̀ ló ṣe wọn agọ̀ sáfàhán bẹ̀rẹ̀rì elmin wọ́n fagọ̀ hùwà ní nígbà tí nǹkan kan ò yé wọn wa haramu ma razaqahumullah aásìkí tọ́lọ̀ ń fẹ́ ṣe fún wọn lára ọmọ tí wọ́n ń pa wọ́n sọ dé fúnra wọn oore tọ́lọ̀ ń fún wọn lára ọmọ tí wọn ò wáyé wọn wọ́n sọ oore wọn di èèwọ̀ fúnra wọn iftira'an ala Allah wọ́n wá fi ń purọ́ pọ́lọ́n káwọn ṣe wọ́n fi ń purọ́ mọ́lọ́wọ́n qad dallu wa ma kanu kọ̀dídọ́lù gbogbo àwọn tí wọ́n wà tá kàkálẹ̀ yìí wọ́n ti sọnù wàmákàánú mọ̀tẹ́dì wọn ò jẹ́ni tó mọ̀nà àyà tí a kà yìí a lè gbádùn ìtumọ̀ rẹ̀ àfi ká lọ sí ibi àwọn àyà míì ẹ bá ń lọ suratul Maida afa Abdurrahman ẹ bá ń lọ suratul Maida. aya 103 ọba mi ń sọ mbẹ pé ma ja'ala Allahu òun ọlọ́run ò sínú ètò kò ètò òun ọlọ́run min bahiratin ẹ̀nà tí lárúbáwá ń pè ní bahira wala sa'iba ẹ̀nà tí lárúbáwá ń pè ní sa'iba ó di mélòó ó méjì wala wasila ẹ̀nà tí lárúbáwá ń pè ní wasila ó mélòó. ó di mẹ́ta wala hamin ẹni tí alábàá ń pè ní hamin ó di mélòó ó di mẹ́rin ọlọ́run ní gbogbo nǹkan yìí wọn ọlọ́run ọ̀ràn wọn kí wọ́n sọ ẹran ní sáíbà kí wọ́n sọ ní wàsílà kí wọ́n sọ ní bahira kí wọ́n tó sọ ní hamin wọn ọlọ́run ọ̀ràn wọn walakinna alladhina kafaru ṣùgbọ́n kèfèrí yaftaruna ala Allahi al-kadhiba àwọn ni wọ́n ń pa irọ́ àwọn okọ̀ yìí mọ́lọ̀ ń pọ́lọ̀ ń lóní káwọn sọ bẹ́ẹ̀ wa aktharuhum la yaqilun ọ̀pọ̀lọpọ̀ wọn ní làákàyè ni ò sí nù wọn. Lárúbáwá kí Islam tó dé wọ́n ní àwọn ètò tí wọ́n ṣe lórí àwọn ẹran àwọn ẹran tí wọ́n ṣètò lórí èyí ọba mi ọba àlékè ọlọ́ọ̀ fún wọn pé ní tí mo béèrè pé ẹsẹ̀ báyìí mm-hmm. àyà kan sọ̀kalẹ̀ fún wọn gbòòrò ẹ náà ń bẹ́lẹ̀ yorùbá ọlọ́run tí òjá jẹ́ ni òjá mà tí ajá lọ téèyàn ń wa mọ́tò títì lọ kí wọn lẹran ogun náà ní tẹ̀tẹ̀lẹ̀ sẹ́mi ọ̀pọ̀lọ́wọ́n bá mi ọ̀sọ́jà lẹ́ran Ògún bó ti rí nù adé òpìpì adẹ́jẹ́ ń pẹ̀lú adé òpìpì òun ni adìẹ tí hùwù ara ti tán ìran àrùn ní gbogbo ọkùnrin kọ́lọ́ ń nínú ọkùnrin mi ń bẹ gbogbo Obi kéésì yọrùn gbọ̀n obìnrin bẹ́ẹ̀ tí nínú gbọ̀n ọlọ́run dá díẹ̀ òun náà bó ti dá òun náà ní kì í ṣe kan sẹ́yìn máa pàdé òpìpín ilẹ̀ ní lọ́tọ̀ ló fún tùmọ̀ ara àwọn ara àwọn. ẹdìẹ tọlọ ń da ká máa jẹ ni ìran adìẹ ń pẹ́pẹ́yẹ wà irú pẹ́pẹ́yẹ ẹtù adìẹ àparò gbogbo àwọn nǹkan yẹn Ọlọ́run dá fún jíjẹ ni nílẹ̀ Yorùbá pẹ́pẹ́yẹ ní tùmọ̀ tiẹ̀ lọ́tọ̀ tí Yorùbá ni a ah, pẹ́pẹ́yẹ ni kọ̀gbá báyìí kọ̀gbá báyìí kọ̀gbá báyìí sẹ́ẹ̀rí bí Yorùbá bó ti fún ajá ní tùmọ̀ tọ́fàdé òpìpì ní tùmọ̀ tó fún pàǹgbá pẹ́pẹ́yẹ nítumọ̀ bẹ́ẹ̀ larubawa náà ní àwọn ìtumọ̀ tí wọ́n fún àwọn ẹran kọ̀ọ̀kan tọba ti ní àwọn àròyìn kan ní ara bí ìgbà táàdì òpìpì níròyìn la ìròyìn ara gbogbo òwú ni ó ti tún tán wò lára àwọn bahira ẹran ń pè ẹ máa gbọ́ o àwọn ẹran tí wọ́n ṣe fúnra wọn tọ́lọ̀ ń sọ pé ni òun ni ẹran rànkúnmí tó ṣe pé ní ó oloyun kínní ó lóyún kejì ó lóyún kẹta bi lóyún kẹrin nígbà tí ẹlẹ́ẹ̀karùn-ún tí ó bí ẹlẹ́ẹ̀karùn-ún ìkíní tó bí ọkàn wọn ìkejì tó bí ọkàn àmọ́ tó bá fi lè bí ẹlẹ́ẹ̀kan tó gbóhùn náà ní ma ọwọ́ bí kànú ńgbà tí ọwọ́ bí ọwọ́ jẹ́ abọ́ràkúnmí irú ẹran yẹn tó lóyún márùn tó bí bi lábo wọn ò mú etí ràkúnmí wọn wà lù wọn ò lu etí ràkúnmí yẹn tí wọn bá wà lu etí ràkúnmí yẹn wọn wa sọ pé ràkúnmí yìí o èèwọ̀ ni kóbìnrin jẹ́ ìwọ ni ǹjẹ́ kí ló dé wọn ní bahira ni toro ti sabiamalẹ̀ márùn ó sì fi ẹlẹ́ẹ̀karùn sabo tọ́ba rí bẹ́ẹ̀ omi ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹran yẹn ni wọ́n ń pè ní bahira ó di mí ní. ẹran ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ń pè ní sáíbà ẹran ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ń pè ní sáíbà ẹran tí wọn ń pè ń sáyé bá wọn tí wọn bá ní rànkúnmí bíi mẹ́wàá wọn wàá wò kan tó bá da láàrin rànkúnmí mẹ́wàá fúnra wọn náà wọn wò wọn wàá da etí rẹ̀ lu wọn là létí àbí kí wọn lu létí wọn wàá lẹ́ran yìí o sá ibà ni àwọn yà sọ́tọ̀ irú ẹran yẹn wọn ní gun ẹ̀yìn rànkúnmí yẹn wọn ní gun wọn ní ah, sá ibà ni sá ibà ńkọ́ àwọn èégún ọlọ́run ní káwọn má gun àwọn fúnra wọn ni wọ́n da yọ lọ́tọ̀ nígbà tí rànkúnmí wọ́n di mẹ́wàá ni wọ́n yẹ yọ kan wọ́n wá là ní etí omi ò ní la tiẹ̀ létí yóò lu etí rẹ̀ tí ó gba ìka omi ó lu tán yóò wá la wálẹ̀ wọ́n wá ṣàyàbẹ̀ ẹran yìí pé ẹran yìí dá dúró ni bí ìgbà tó special láàrin àwọn ẹran tó kù wọn ò ní gùn òun ni wọ́n ń pè ní sa ibà èyí tí wọ́n ń pè ní wàsílà. òun ni ewure ewure ni wàsílà nínú àwọn ewúrẹ́ wọn tí wọn ń sìn sẹ́mi pé àná àmú lọ́lọ́ pa àwọn ẹran yẹn níta ń pè ní àná àmú ní gbogbo ẹran ọ̀sìn ara àná àmú ní tọrọ ẹran ọ̀sìn ni ara àná àmú ní tọrọ ẹran ọ̀sìn ni ewúrẹ́ àti òbúkọ ara àná àmú ní tọrọ ẹran ọ̀sìn ni wàsílà yẹn òun ni ewúrẹ́ tí ń sabiama tọ́wá bí kínní tó bí kejì tó bí kẹta tó bí kẹrin tó bí karùn tó bí kẹfà nígbà tí ó wá bí ẹlẹ́ẹ̀keje obì lakọ. lọ́dọ̀ wọn ọ̀nà méjì ni wọ́n ń gbà yan wàsílà ẹran tí ń pè wàsílà lọ́dọ̀ lárúbáwá ọ̀nà méjì ni wọ́n ń gbà sàdáyàn rẹ̀ ọ̀nà àkọ́kọ́

àbí bí abobọ̀ ọ bí ni pé akọ pọ̀ má bo ọ̀dà mọ́ akọ ìtumọ̀ wàsílà nù ni irú ẹran báyìí wọn ò ní pa wọn pa gbogbo àǹfààní ẹran yẹn kí ń pè ara àǹfààní ẹran ni ká fún ara àǹfààní ẹran ni. níjọ́njọ́n tí ètí sí tí ọ̀làjú tó báyìí tí ẹran bá jẹ́ ẹran tó ní irun la wọ́n máa ha irun ẹran wọ́n máa tà á wọ́n máa ta irun ẹran irun rẹ̀ ara àǹfààní ẹ̀ ni irú ẹran yẹn wọ́n à ní pa fúnra wọn láti jẹ àǹfààní wàrà ara rẹ̀ àǹfààní irun ara rẹ̀ obìnrin ò sí i. gbogbo ara yẹn obìnrin ọgbọdọ mú àwọn ọrùn yẹn obìnrin obi há kọ́ta obìnrin náà ti mọ̀ pé náà yìí ti dè wọ̀ kó wọn sàǹfààní ní kọ́gbọ́dọ̀ mú tí a bá fún wàrà tí a bá ta kọ́gbọ́dọ̀ ná bí owó ẹ tí a bá ha irun tí a bá lò tí a bá fi ni fóbìnrin kó débi irú ẹran ni náà bá wa fò kí mo ní wọn kan tó wa fò atọkùnrin àtobìnrin wọn jọ wá jẹ atọkùnrin àtobìnrin wọn jọ ṣe ni wọn jọ jẹ òun ni wọn ń pè ní wàsílà ó di mélòó ó di mẹ́rin àkọ́kọ́ ni bahira làǹkúmi tó bí márùn tó sí akọ nítorí ọmọ bíbọ̀ tó fi lè bí ní abo abo abo. abo wọ́n da etí ẹ̀ lu tí wọ́n bá dé etí ẹ̀ lu wọ́n sọ pé ìwọ ni kóbìnrin ó gùn àbí kó ṣàǹfààní bẹ́ẹ̀ ìwọ ni ẹlẹ́ẹ̀kejì ni ràkúnmí téèyàn ní ràkúnmí mẹ́wàá yóò wá dá kan yọ sọ́tọ̀ yóò máa pè ní sáíbà yóò lọ lu létí àbí kó fa etí ẹ̀ yá wálẹ̀ wọn à ní gun ẹ̀yìn tiẹ̀ rárá bẹ́ẹ̀ ni wọn à ní fún wàrà rẹ̀ òun ọkàn máa bẹ́ bẹ́ẹ̀ náà ni ó di mélòó báwọn ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀kẹta òun ni wàá lé tó bímọ méje tá à ń pè ní wàsílà ń bí akọ́bọ̀ lẹ́lẹ́kẹfà yóò bí keje ó bí abo ń bí abo fi di mẹ́fà yóò bí keje ó akọ irú ẹran ni wọn ò ní pa àǹfààní rẹ obìnrin ò sí kú àtakọ àtọkùnrin wọn jọ àmọ́ àwọn kí wọ́n pa ó di mẹ́rin gbogbo ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun ni èyí tí a ń pè ní hamin òun ni hami yẹn ó sẹ́mọ̀ pé rànkúnmí yàtọ̀ sí sẹ́mọ̀ pé wúrà yàtọ̀ sí àgbò agbo abo tiẹ̀ là ń pè ní àgùntàn ewúrẹ́ akọ rẹ̀ ń pè ní òbúkọ àti náà abo rankumi ni ń jẹ́ nakọ akọ rankumi ni ń ibilu abo rankumi ni ń jẹ́ nakọ akọ rankumi ni ń jẹ́ ibilu ibilu sẹẹri nakọ tọjabo àti àgùntàn lọ́dọ̀ àgbò tọjabo àti ewúrẹ́ lọ́dọ̀ òbúkọ tóun jákọ tewúrẹ́ wá ń jẹ́ abo rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni èyíkéyìí nù wọn tó bá fi lè bí mẹ́wàá. ó bí kínní ó bí kejì ó bí kẹta ó wá ọmọ wa di mélòó ó di mẹ́wàá kò wá wọnú ìdájọ́ kankan nínú ìdájọ́ tá ń bá bọ̀ kò bahira kò wọ sáíbà bẹ́ẹ̀ sì ni kò wọ wàsílà sẹ́mi pé kálukú níròyìn kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe kínní tí wọ́n ń fún eléyà wá wọnú ìròyìn kankan kò bahira kò wọ sáíbà kò wọ wàsílà ó fi wá bí mẹ́wàá tọ́ba bi tọ́ba bi tọ́ba pé mẹ́wàá yẹn wọ́n ní ah rànkúnmí bá gùn tán níbi ewúrẹ́ níbi ewúrẹ́ ni àbí kí là ń pè náà ni èyí tó fi lé bí mẹ́wàá yìí ó ti protect ẹ̀yìn ara rẹ̀ àgbọ̀dọ̀ gún mọ́ nítorí mo bí mẹ́wàá ó ti yọ rẹ̀ kó nu ẹran tá a segin ni tá a máa gùn wọn ò ní gùn mọ́ wọ́n wàá da etí rẹ̀ lu wọ́n wàá ní òòsà ló òòsà ló lé náà yìí ẹnu òòsà ni tí a bá ń fi gbogbo ẹran gbẹ́rù wọn ò ní fi gbẹ́rù sẹ́mi ọ̀pẹ́ làǹkọ́ mi wọ́n fi ń kẹ́rù wọ́n sì máa di ẹrù kéèké lérí àwọn àgùntàn náà àtàwọn ewúrẹ́ kọ̀ọ̀kan tó bá lè gbé nǹkan dẹ́dẹ́ díẹ̀ wọ́n dìlé wọ́n jọ máa lóko wọn ní gbé nǹkan léwu lẹ́yìn mọ́ wọn nítorí hami ni ó ti sọ̀rọ̀ ẹ̀ kó nbí ká máa lò wọn ò ní gùn wọn ò ní dirò fún un sẹ́wádìí mẹ́rẹ̀ẹ́rin tí mo kàkálẹ̀ yìí mẹ́rẹ̀ẹ́rin yìí Lárúbáwá fìtì sọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ló béèrè lọ́dọ̀ àwọn pé káwọn máa ṣe bẹ́ẹ̀ àṣẹ tọ́lọ̀ ń pa àwọn lára ẹran táwọn ń sìn nù táwọn sì gbọ́dọ̀ máa mú àṣẹ nìṣẹ fọ́lọ́run Lárúbáwá tí wọ́n ń bẹ ètò yìí bọ̀ ká anabi wa Muhammad tó dé anabi náà bá wọn lórí ètò yẹn ni torí sáwà bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ṣàlàyé pé ní tí wọ́n yìí o òun Ọlọ́run ọ̀ràn wọn fúnra wọn ni wọ́n ṣe léèwọ̀ fún ara wọn àwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin ni tí wọ́n ṣe léèwọ̀ fúnra wọn àwọn ni suratul an'am ní ń tọ́ka sí nínú àyà one thirty eight tàwa tọ́lọ́ ní wàkọ́ọ̀lù lárúbáwá máa sọ pé ní adihil an'am àwọn nǹkan ọ̀sìn tá a kójọ wọ̀nyí wàhálì thun àtàwọn nǹkan oko tá à ń tọ́jú wọ̀nyí àti yanjú nǹkan oko ń jẹ jọ àtàwọn nǹkan oko wọ̀nyí hijiron èèwọ̀ ni o a gbọ́dọ̀ débẹ̀ àwọn ẹran tí a ń pè ní hijiru yẹn àwọn ni bahira àti saiba àti wasila àti hami ẹran mẹ́rẹ̀ẹ̀rin yẹn hijiron wọ́n ṣe lé wọ̀ fúnra wọn láàyè tá a mọ̀ ha wọn ò ní jẹ́ ń bẹ̀ illa man àfàwọn tí a bá fẹ́ wọn ó jẹ́ sẹ̀mẹ̀ wọ́n làwọn tá a fẹ́ tí wọ́n fẹ́ kí wọ́n jẹun èyí táwọn ọkùnrin ń jẹ tóbi ò ṣe kíní tóbi ò jẹ́ ń bẹ́ẹ̀ nù. bisamihim ọlọ́láwọn ni wọ́n rú bẹ́ẹ̀ ẹran àwọn ọlọ́kùnrin ń jẹ tóbi ò jẹ́ ń bẹ́ẹ̀. bahira ni àbí wasila ni àbí sahiba ni àbí hami ẹn wasila ni tọ́lọ̀ ń sínú àyà yìí pé wọ́n yẹ ẹran kásọ́tọ̀ wá ń sọ pé ní tọ́ba wù wá nu ara wa ni ó jẹ́ ìtumẹ̀ ní pọ́kùnrin ni ó máa jẹ omi ò ní ṣe

sẹ́rẹ̀ náà ta ni wò ní gùn tí a bá wà ń lọ mẹ́kà sẹ́wọ̀n pé lárúbáwá ti ń ṣe ájì ká nàbì tó dé wọ́n sì ń ṣe umura ká nàbì tó dé mo dẹ̀ yanjú ẹ̀ fún yín jẹ̀jọ́ ló jẹ́ kí n pẹ́ ń ní jẹ̀jọ́ ńgbà tí ń yanjú ẹ̀ mo yanjú ẹ̀ pé lárúbáwá dọ́lọ̀ mọ̀ lọ́tọ̀ wọ́n sì mọ̀ pọ́lọ́ ńlọ́ dá wọn ló sì dá gbogbo ayé. ṣùgbọ́n wọ́n ń sin òòṣà láti lè sún wọn mọ́ ọlọ́run wọ́n ń lọ mọ́kà wọ́n ń lọ lè sájì wọ́n ń lọ mọ́kà wọ́n ń lọ lè ṣe umura àwọn ẹran tí wọ́n ní eégún yẹn la yadhkuruna ismallahi alayhi kì í ṣe tí a bá fẹ́ pa ni wọ́n gbà lérò ìdúmẹ̀ pé tí a bá fẹ́ lọ mọ́kà náà lọ fọlọ́hún ló ní ṣe bá ní ismallahi alayha ifutira alayhi wọ́n purọ́ ẹ̀ mọ́lọ́run ni wọ́n purọ́ ẹ̀ mọ́lọ́run ni sayajizihim bima kanu yefteru ọlọ́run ọba ọba aleke ọlọ́padà san wọ́n lẹ́san pẹ̀lú irọ́ tí wọ́n ń pa wàkọ́ọ̀lù bẹ́ẹ̀ náà wọ́n máa sọ pé ma fi butuni hadi ilan am. n ti ń bẹ nínú àwọn ẹran n ti bẹ nínú àwọn ẹran tafsiri àwọn afa lórí. ma fi butuni hadhihi al-an'am nti bẹ́ẹ̀ nínú ẹ̀ náà wọ̀nyí méjì ni tuma táwọn afáàfún ni pé oyún inú ẹ̀ e. oyún inú rànkúnmí yìí oyún inú ewúrẹ́ yìí oyún inú àgùntàn yìí oyún tó ní ìtumọ̀ àkọ́kọ́ nù ntí e, ń bẹ nínú fi ni n ti n'inu àwọn ẹran yìí bí wàrà rẹ̀ tọ́lá ẹsẹ̀ pọ́ wàrà yọ jáde wá ni bi irun ara rẹ̀ taa ha ara rẹ̀ ràn òun náà nínú ara rẹ̀ ìtumọ̀ méjì táwọn afa funu àwọn tó fún nítumọ̀ pé ẹran nú ẹ̀ ni pé ẹran tó wà nú ẹ̀ oyún tó ní sẹ́ẹ̀ mọ̀ pé ẹran tá a pè ní hamin tá a sọ sọ ẹ̀yìn ara rẹ̀. kúrò níbi kágùn tọ́ba bí ẹlẹ́ẹ̀kẹ́ wá ni wọn ò tó ní í ṣe kọ́ tọ́ba lóyún ẹ̀kẹ́ wá yẹn ni wọn ó ti máa sọ pé oyún kẹwà tó níyì o oyún ti ń bẹnu ẹ̀ yìí khalisatun lidhukurina tọ́ba fi lè bí oyún ẹlẹ́ẹ̀kẹ́ wá yìí àwọn ọkùnrin ni ó jẹ́ ọkùnrin lọ́lẹ́tọ̀ sí kó jẹran wa muharramun ala azwajina ọmọbìnrin ò gbọ́dọ̀ jẹ́ ń bẹ́ẹ̀ wọ́n gbà pé hami oyún kẹwàá tọ́ba ní ọmọ tí ọba foyún kẹwàá yẹn bí ọkùnrin lọ́lẹ́tọ̀ sí obìnrin ò ní ẹ̀tọ́ sí àwọn kan ní rárá máa fi butu ni hadi ilan am àwọn wàrà àti àwọn ẹran ara ẹran yìí ha tọ́ba fi lè ní oyún ẹlẹ́ẹ̀kẹwàá níjọ́ tọ́ba ti lóyún kẹwàá o ti lóyún kẹwàá o khalisa ní dòkórìnà ọkùnrin nìkan ni mú wàrà rẹ̀ ọkùnrin nìkan ni ó ara rẹ̀ wa muharramun ala azwajina èèwọ̀ ni ó jẹ́ fáwọn tó bá jábọ̀ láàrin wa sẹ́rí pẹ̀lú tùmọ̀ táwọn afa fún yìí àwọn afa dìbètì ẹ̀ tí ẹ bá wò wa àwọn kèfèrí sọ pé ma fi butuni hadhihi al-an'am ìtì ń bẹ nínú àwọn ẹran yìí ńgbà tọ́lọ́hún ó gbé xabaru rẹ̀ wá mọ́bútàdánù ìgbà tọ́lọ́hún ó gbé xabaru rẹ̀ wá ó ní xaalisọ tán xaalisọ yẹn lọ́dọ̀ yẹn àfọ̀nlógà mudakaru ni àbí muannas muannas ni tá a bá fi gbà pé muannas ni ẹ̀sùn síwájú wọ́n wá ní wa muharramun xaalisọ tán lidhukurina wa muharramun ala.

oyún ẹ̀yẹ o ti sọ di hami tọba bá sọ di hami ìtumọ̀ ẹni pé tó bá bí ọmọ yẹn ọkùnrin ló lẹ́tọ̀ọ́ sọmọ yẹn àwọn obìnrin àwọn ò ní lórí jíjẹ ni lílo rẹ ni nkankan rẹ ni. mọ́fì bùtù ni adìyẹ lan am ṣe mọ̀ pé ẹran alànàmù mọ̀ánẹ́fù ni mufradu rẹ̀ kí ni Naima. oyún tí ń bẹ nú ẹ mọ̀ánásù ni obìnrin ẹ má bínú ẹ̀yin oní ẹ̀yin tẹ̀ gbọ́ tó mọ̀ mọ̀ánásù oyún tí ń bẹ nú ẹ nàìmà wọn a máa pè ní nàìmà ńgbà míì oyún tí ń bẹ nú ẹ mọ̀ánásù ni ni wọ́n fi ní xaalisọ̀ oyún inú ẹ̀ ló wà fún ọkùnrin kò sí fún obìnrin àwọn tó ní wàrà ni wọ́n ní ká wo kẹ́límà kejì muharram lábànú kí lóhun mudakaru ni muharamu ńkọ́ musakaru lòun náà Lárúbáwá ń ṣe méjèèjì wọ́n ń ṣe toyún wọ́n sì ń ṣe ti wàrà àwọn kan ní rárá wàrà nìkan ni kẹ́límà xaali sọ yẹn kò túmọ̀ muhannasu rárá torí Lárúbáwá ní àwọn kẹ́límà tí wọ́n ń lò tí ń jẹ́ muhannas tó ṣe pé musakaru wọ́n ń lò fún nítorí kò lágbára bẹ́ẹ̀ yẹn abájọ́ wọ́n pè ní alimun tí màá rẹ bá wá ń sàn bí omi kí ni wọ́n pè alamatun alama yẹn kẹlima yẹn muhannasu nabi muzakaru muhannasu ni tala ń lò fún muzakar téèyàn bá jẹ́ ntọ́ lágbọ̀ọ́yé gan wọ́n pè ní fahim tágbọ̀ yẹn bá pọ̀ sí wọ́n pè ní fahim tágbọ̀ yẹn bá alágbá kí wọ́n pè fahama fahama yẹn kẹlima yẹn kí ni muhannasu ni tala ń lò fún muzakar lárúbáwá làwọn kẹlímà àwọn wọ́ọ̀dù tó ṣe pé tẹ́ ẹ bá wo structure wọ́ọ̀dù yẹn abo ni structure yẹn àmọ́ tí wọ́n bá lò akọni wọ́n ṣe kínni wọ́n lò fún wọn fi ní xaalisọ yẹn ọlọ́run ló ń lo muhannasu tí ń jẹ́ ti musakar torí pé nǹkan yẹn ti wọ̀ wọ́n la tẹ́ bá wọ àlámà nu mubalaga lọ́wọ́ fahamu tí nǹkan bá ti wọ mubalaga muhannasu náà wọ́n padà lò ó tí a bá ní xaalisọ tún lidukuri náà wọ́n lò ní muhannasu tí ń jẹ́ ti mudakaru wa muharramun ala azuwajina ọlọ́run padà sí mudakaru padà tọ́ba rí bẹ́ẹ̀ wàrà lọ́lọ́run wí kì í ṣe ẹ̀rànú ẹ̀ àmọ́ nítorí pé kíní ti wọ̀ wọ́n la lọ́lọ́run ṣe lò ní bá a ti ń lo alama fahama àtàwọn wọ́ọ̀dù bẹ́ẹ̀ nọ ìdárabáwa àwọn afa kan ní rárá khalisa obìnrin tọ́wà nù ẹ̀ ni ọmọ tó oyún ti ń bẹ nù ẹ̀ òun lọ́lọ́run gbà lérò torí muhannas ló ṣe kínní ló mú wa wá muharramun muharramun mafulu ni siga mafulu ló mú wa harrama yuharrim muharrim mafulu rẹ̀ ní kínní muharramun bọ́lọ̀ wa wá ṣe wá wùlà átìbì tó mú kínní wá ní mudhakkaru tó mú kínní wá ní muhannasu àbí ó mú kàn wá muhannasu sẹ́yìn èlò bẹ́ẹ̀ ni jaa ibrahimu wa Fatima wọ́n ń ṣe yìí wọ́n ń ṣe yìí ọlọ́run lè lóko sí láì fi lóko àgbà wọlé lárúbáwá ń sọ bẹ́ẹ̀ tọ́ba rí bẹ́ẹ̀ ntọ́lọ́ ń gbà lérò pẹ̀lú náà ni pé n ti ń bẹ nínú ẹ̀ ni ọwọ́ ajẹ́ anasun yẹn ọjẹ́ mu dakaru ò ní tuma kankan torí iṣẹ́ tí wọ́n ń ni àwọn ni wọ́n haramẹ̀ sígà pé wọ́n haramẹ̀ ọlọ́run ṣe kí ni ló mu wá muharamu wọ́n ṣe lé wọ̀ fúnra wọn khalisọ muda ẹ eh, fáyì lílo òun kìíní yẹn wà fún fún rẹ àmìlẹyà àwọn ni wọn ṣe ní muharamu fún ara wọn tẹfsiri àwọn afa lórí ẹnu ní tuma fi pé mélòó fún pé méjì mu àti pé wádìwòlá arabi ìsẹ̀mí larubawa náà ọba kìíní lọ ọba èkejì lọ wọn lọ́lọ́run kó méjèèjì papọ̀ ni àwọn kan ní rárá kì í méjèèjì lọ́lọ́run wí khalisatun kìíní ti ń bẹnu ẹ̀tọ́ jábútà Ati wa muharramu ati wàrà tọ́jákọ sẹ́mi pé labanu muharramu lòun nàìjíríà mọ̀dákàrú ni muhannasu ni òun ọlọ́run kó méjèèjì papọ̀ ni lóbi jásí pé tòmọ̀tá fún tó kún ni ká sọ pé méjèèjì papọ̀ ká yọ mọ̀hánẹ́sù ni mọ̀dákàrò ni khalisọ ni mọ̀háràmù ni kápátì ká gbà pé ntọ́ wà nínú ẹran tó lóyún kẹwàá yẹn khalisatun lidhukurina àwọn ọkùnrin wọn nìkan ni ó ní oyún wa mọ̀háràmù wàrà rẹ̀ náà ni wàrà rẹ̀ náà ni wọn ó ṣe léèwọ̀ àlá fáwọn obìnrin wọn bí wọn ó ti ṣe ọkùnrin bí wọn ó ti ṣe ọmọ inú ẹ̀ ní khalisọ fọkùnrin bẹ́ẹ̀ ń ó ṣe wàrà ní muharram fún obìnrin so tá a bá tu méjèèjì ń tá a bá ka àyà wọn síwájú nǹkan kò sí tún lábànú nìkan ọlọ́run fi wà ń yẹ̀kù mẹ́yì tẹ̀tẹ̀ ni tí ń tọ́wà bá wá di okùn bété àwọn tó gbà pé mo wà nínú méjèèjì wọn ò wà ń yẹ̀kù o n táwọn kà ní wà ń tẹ́kù mẹ́yìtàtún wà ń tẹ́kù mẹ́yìtàtún pé tí ẹran ń fúnra ẹ bá dòkun bìtì ẹran tá à ń sọ̀rọ̀ ẹ̀ tọ́jú hamiu bóun gan bá di sẹ́yìn kọ́mọ́sọ́lẹ̀ kan pé ẹran tí a ń pè ní hamiu ó filẹ̀ òun onígun tọ́ba wa kú fúnra rẹ̀ bóun mo ní wọ́n ṣe tọ́ba kú fúnra ẹ̀ àtàwọn akẹ́kọ̀ọ́ bí wọ́n jọ sọ kí ni wọ́n jọ jẹ làwọn fi kà á ní wà ń tẹ́kù mẹ́ìtàtùn tí ẹran yẹn fún rẹ̀ ẹ bá wá ṣe kí ni tọ́ba kú fún rẹ̀ tọ́ba kú fún rẹ̀ àwọn tó sọ pé ọmọ anú ẹ̀ ni wọ́n ń wí wọ́n wá ní wà ń yẹkù mẹ́ìtàtàn tọ́ọ̀mà yẹn oyún ọmọ yẹn wọ́n wá dáyẹ̀kù padà sínú hamlu wà ń yẹkù nílẹ̀ hamlu mẹ́ìtàtàn tí oyún yẹn bá jẹ́ pé abo ẹran tó kú síbẹ̀ ni tí ó jẹ́ pé ẹran yẹn ṣe kíni ó kú mọ́ fún rẹ̀ táàbò onú ẹ̀ bá kú oyún onú ẹ̀ bá kú fàáhùn um, fi ìṣúra ká àtọkùnrin àtobìnrin ní ọjọ́ máa jòkú ni wàyí ń tẹkùn mẹ́ta tà ní wàyí ń tẹkùn mẹ́ta tún tẹ́ran òun bá kú fún rẹ̀ fàáhùn um fi ìṣúra ká wọ́n jọ jẹ́ ni wàyí ń yẹkùn mẹ́ta tà ní oyún onú ẹ̀ tá ń dìbẹ́tì látẹ̀kan bóyún yẹn bá jẹ́ òkú ọmọ fàáhùn um fi ìṣúra ká wọ́n jọ ṣe kíni wọ́n jọ jẹ́ ni àwọn ètò tí lárúbáwá ṣe tẹ̀tẹ́lẹ̀ rè ọlọ́run ní tí wọ́n ṣe létò yìí sọ̀yẹ̀jì sí ìhìmù wọ́sẹ̀fàhùn sọ̀yẹ̀jì sí ìhìmù lọ́ òwọ́sẹ̀fàhùn ìròyìn tí wọ́n se fáwọn ẹran yìí tí wọ́n fẹ́ràn kọ̀ọ̀kan ló kọ tọ́lọ́wọ́n bò kínní tí ò fún ló kọ sọ ẹ dáadáa ń sọ ló kọ ẹ fúnra yín gbogbo fún ẹran yìí san yín lórí innahu hakimun alim ọlọ́run ọba ọba ọ̀jọ̀gbọ́n ni ọba onímọ̀ ni fúdi eléyìí ntọ́lọ́run ọba ṣe lófin èyí ṣe kínní ṣe é mọ̀ pé ntọ́lọ́run bá àwọn kèfèrí Mẹ́kà wí sí míyà yín ni pé gbogbo ètò tẹ́ẹ̀tò yìí ẹ kúrò ẹ̀ pé mi mo ṣe èmi ọlọ́run ò sì ṣe kínní ló fi nìkan láǹfààní lábẹ́ ṣẹ̀rí ọlọ́run ntọ́lọ́wọ́n ọba bá pè ní halal èèyàn gbọ́dọ̀ pè ní ntọ́lọ́wọ́n bá pè ní haram èèyàn gbọ́dọ̀ pè ní ìwà táwọn ará maka wù yìí àwọn ẹran wọ̀nyí ọlọ́run òpin kankan ní haram ń bẹ fún wọn pé ẹ má jẹ léyìí tó bá bímọ márùn ẹ má wá gun eléyìí tó bá bímọ mẹ́wàá tẹ ẹ bá ń lọ maka ẹ má gun eléyìí tó bá wá bímọ ẹnìkan ni kó jẹ ẹnìkan ni kó má jẹ tí ó bá tó bá segin tó yún rẹ tó bá wá lóku ẹnìkan Ọlọ́run ò ṣe gbogbo ètò yìí wọ́n ṣe fúnra wọn ni Ọlọ́run fi sọ pé sáyẹ̀jì zihim wasfahum gbogbo òròyìn tí wọ́n fáwọn ẹran yìí Ọlọ́run ó san wọ́n lẹ́san lórí ẹ̀ innahu hakimun alim Ọlọ́run gbọ́n jù wọ́n lọ ó sì mọ nǹkan jù wọ́n lọ kò sì tó bẹ́ẹ̀ fún wọn. gbogbo ntọ́lọ́wọ́n ọba ṣe ní òfin fẹ́ da tọ́ba dáwọ́lé tí ń bá ń ṣe yóò jìyà lẹ́yìn ẹ̀ gbogbo ntọ́lọ́wọ́n ọba bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀dá tọ́ba sọ́dẹ̀sìn torí wọ́n ti ka kínní yẹn kẹ́sìn tí ń bá ń ṣe ọlọ́wọ́n fi àjẹ́ lẹ́yìn àwọn ẹran bẹ tọ́lọ̀ ń ṣẹlẹ̀ tọ́ta pa tó sì fà àwọn òfin dé láti inú sunnah nabi wa muhammad táàbà rẹ̀ ran léyà ó ní ta wò lára ẹ̀ bá rẹ̀ ran sunnah ní ta wò lára ẹ̀ bàbá yìí ṣe afẹ́ pẹranjẹ ó ní bá ti pa bí tọ́lọ̀ ń bá bàmọ́ lábàmọ́ bí tọ́lọ̀ ń bá bàmọ́ àgbọ̀dọ̀ bá débẹ̀ àwọn tí wọ́n ṣe yìí ìtumọ̀ ẹni pé wọ́n ṣètò ìjọsìn tọ́lọ̀ ń wò béèrè fọlọ́hún ó dí gbogbo àwọn ẹran yẹn wọ́n ṣe bí ẹni pọ́lọ́ ló béèrè rẹ̀ tọ́lọ́hún ọbọ̀ balẹ̀kẹ́ ọlọ́sì béèrè ẹ̀ ní ọwọ́ wọn bó ti rí ń bí ẹran yìí bó ti rí ń bí ẹran yìí tọ́lọ̀ ń bá kèfèrí wí torí ètò ẹ̀nà tí wọ́n ṣe tí wọ́n sọ pọ́lọ̀ lónìí káwọn ò ṣe tí wọ́n sì gbà lẹ́sìn tí wọ́n sì ń tẹ̀lé bẹ́ẹ̀ lórí níbi gbogbo tí ń jẹ́ jọ̀sìn fọ́lọ́hún ló fi jásí pé jọ̀sìn èèyàn gbọ́dọ̀ dálẹ̀ fún rẹ̀ kọ́ wa retí pọ́lọ́hún tẹ́wọ́ gbà ìbáwí ni ó wáyé lórí ẹ̀ àwọn jọ̀sìn tí kèfèrí mọ́kàfi lélẹ̀ ń bi ẹran rí tí ọlọ́run wa torí ẹ̀ sọ pé gbogbo ètò tẹ́ ẹ ṣe yìí òun ọlọ́run ò ṣe kí ni òun ò béèrè ẹ̀ lónìí náà àwọn èèyàn náà ṣe àwọn ètò sínú ẹ̀sìn tọ́lọ́run ò béèrè tí sì ń jọra wọn itikaf ètò nu tọ́lọ̀ béèrè fẹ́ni tipa rẹ̀ bá ka tá nábì ṣàlàyé ètò tọ́lọ́run ò béèrè táwọn èèyàn ń ṣe ìwà alúwa kí wọn lóun fẹ́ wọ kálúwà òun ò ní jáde yóò tilẹ̀kùn mọ́rí tó sì gbà pé òun fi ń súnmọ́ àrè tó tá a ṣe lérí ilẹ̀ tọ́lọ́hún òbéèrè ni mo fẹ́ yan ọgọ́rùn-ún rákà ọgọ́rùn-ún yìí máa wá yàn tó fi pọ́gọ́rùn-ún ọjọ́ táwọn yẹn sì ń ṣe bẹ́ẹ̀ àrè tó bá dà ní táwọn yẹn ṣe tọ́lọ́hún ò ṣe kínní tí ò béèrè ẹ̀ ìní súnmọ́ bíi máa wọ́n fẹ́ di wòlíì àrètò táwọn yẹn ṣe tọ́lọ́wọ́n béèrè ni àwẹ̀ funfun ìmọ̀ gba àwẹ̀ tí ì bá sínú nǹkan funfun ní ma fi sínú fọjọ́ méjì aṣọ funfun ní sì máa wọ̀ àrètò ní táwọn yẹn ṣe sínú ẹ̀sìn tọ́lọ́wọ́n ṣe kínní àwẹ̀ biribiri ọjọ́ mẹ́ta ọjọ́ méje yìí ní jẹun ń wà nú àwẹ̀ mọ́fẹ́ súnmọ́ lọ́hùn ń wá àwọn ètò ẹ̀sìn ni tọ́mọ èèyàn ṣe sórí ilẹ̀ tọ́lọ́hún òsè kínní tí o béèrè fún tẹ́ ẹ bá ń bọ̀ wá bí àdúrà lọ́la gbogbo yín wáìtì ni ẹ wọ̀ kọ́dà bàtà yín kọjá wáìtì fìlà gan gan wáìtì àwọn ètò ní táwọn ṣe sínú ẹ̀sìn tọ́lọ́hún òsè kínní tí béèrè fún ẹran lọ́lọ́run torí ẹ̀ ọlọ́run torí ẹ̀ sáyà kalẹ̀ pé èmi kọ́yìn béèrè rẹ o ẹ sì jìyà lórí ẹ o bẹ́ẹ̀ yẹn bá wá kírù òrùn tọ́lọ́run ọ̀fẹ́ sí òní jìyà gbàtọ́lọ́run fẹ́ fi àjẹ yẹn torí ẹ̀ náà téèyàn bá wá gba àwẹ̀ tọ́lọ́run ọ̀fẹ́ sí òní jìyà ẹ̀ ń palẹ̀ mọ́ maka nísìn ẹlòmíì ò sì tàwa fọ forty seven wọ́n ní kó pòlìlẹ̀ ọlọ́run ní ẹ̀ẹ̀méje nígbà méje forty kìnnà sí forty nine náà àwọn ètò ní tọ́lọ́wọ̀n ò béèrè ànábì ò ṣe kì í ṣe kọjá méje rí ànábì ò ṣe fourteen rí débi tí ó pé forty nine ànábì ò tilẹ̀kùn mọ́rí ijọ́ mẹ́ta rí kúnrin sálúà. gbogbo ntọ́lọ́wọ̀n ọba ṣe létò bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn bá ṣe létò kó n fẹ́ fi súnmọ́ lọ́hùn ọlọ́hun ní gba odi méní yóò jìyà lẹ́yìn ẹ̀ odi méjì ìgbà tọ́lọ̀ ń yarí pé àwọn kèfèrí ń tẹ̀sí ìran yín níbi ẹran lásán sóun ní ọ̀wà tẹ́wọ́gbà tìrún sóun ní ọ̀tẹ́wọ́gbà àwẹ̀ tí wọ́n bí ọ̀tọ̀ ń gbà sóun ní ọ̀tẹ́wọ́gbà sàká tí wọ́n rán ọ tọ́ ń yọ bó ti wù ọ́ kò sí ní tẹ́wọ́gbà àjìtọ́ ọba sí jagbajagba torí ká má ṣèṣe kú ṣeun ló ṣe sàlùkùrá nìkalẹ̀ ló sì wá ní kànábì ọwa láti ṣàlàyé tí ọba ní tí ọba rú wa lójú nínú alukurani fún wa méjèèjì ò sí já pẹ̀lú ara wọn alukurani àti sunna ìkànnà ní méjèèjì wà yìí sánmà ní méjèèjì Jibrilu mú kan wá ọlọ́run fi kan yí ànábì fún rẹ̀ ètò àwọn ẹran ní lọ́lọ́run sọ pé hàn ètò yìí ẹ ṣe fúnra yín ni bẹ́ẹ̀ tí wàá ṣètò yìí ìran yín ẹ tún wá jìyà lórí ẹ gbogbo ntọ́lọ́wọ̀n ọba ara yẹn ti ń bá ń ṣe ọlọ́wọ̀n ò ní gba ó di méní yóò wá gbà bá wílé rẹ̀ ó di mélòó ó di méjì sẹ́mọ̀ pé gbogbo ntí ọlọ́wọ̀n ọba béèrè pátápátá bẹ́ẹ̀ yẹn bá ṣe ìyá ni máa tẹ̀yìn bọ́ àti báwí òun ni gbólóhùn tí àwọn àfa ẹlẹ́sìn ń pè ní bídíà ntọ́lọ́wọ́n ò béèrè tí wọ́n ń ṣe wọn ni wọ́n ń pè ní kíni anabi dẹ̀yẹ̀njú ẹ̀ pé kullu bid'atin wa kullu dalalatin torí ntọ́lọ́wọ́n ò béèrè wọn fún tipátipá pé alọ́ gbọ́dọ̀ gbà sẹ́ gbogbo àwọn ètò tí ọlọ́wọ́n ọba wa béèrè wọn bẹ́ẹ̀ bá ọ̀gánáìsì ẹ̀tẹ́ bá dalẹ̀ ṣètánì máa wá lọ́wọ́ sí yóò wá lágbára jòrí jìnnà yọ wa pa èyí tó jẹ́ original lóbi jásí pé gbogbo ntí bá ń jẹ́ bídí àláyé èèyàn ṣe kí ni èèyàn sá fún ni gbogbo ntá ń wí yìí nínú ọ̀rọ̀ ẹ̀sìn ló wà tó bá di ọ̀rọ̀ ṣe kí là ń pè ní ìṣe kọ́tsọ̀ eléyìí ń ntí a bá pè lé ń bẹ̀ là ní ṣe ìpìlẹ̀ rẹ̀ fún wa ẹ̀tọ́ ni. E ìpìlẹ̀ rẹ̀ fún wa kí ni mo pè é ẹ̀sìn ọ̀ gbọ́dọ̀ ṣe títí tó fin rófin tó ní o sí àṣà ọ̀ máa ṣe títí tó fin rófin tó ní má ṣe mọ́ èyí ò òmùgọ̀tọ́ bá àwọn alùbẹ́dà àwọn a máa ṣí àṣà máa ẹ̀sìn nǹkan wá dàrú mọ́ wọn ní. Ni wọn ní sàn nábì wagbada nígbà tẹ̀yìn wagbada àsàlágbada ìran bàbá wa ní segini ń wò sẹ́sìn ni wọn ní sàn nábì gómọ́tò ni haramu haramu haramu ẹ̀ bẹ́ẹ̀ yìí ń gómọ́tò ẹ̀ sì máa lọ gun rànkúnmí ṣebí rànkúnmí la nábì ń gún ọ̀rọ̀ rànkúnmí wọn ní kọ́ ọmọ bọ̀ láti sámà sí i. òní sí irú létà níbi gbélé yìí ń gbé yín alùsùnà wọ̀nyí ẹgbẹ́ súnà súnà súnà ẹ̀yìn gbọ́dọ̀ kó sínú ẹ̀yìn gbọ́dọ̀ lọ́kọ́rù ilé ànábì gbogbo eléyìí ń àṣà ni kì í ṣe ẹ̀sìn níta ti wá ní àṣẹ láti kínni àwọn àṣà à ìyẹn bàbá wa ní ti wà gbọ́dá ni wọ́n ti dé gọ́bì ni wọ́n wọ àdìrẹ ẹ̀sìn kan ò dé àyà kan ò wá àdìsí kan ò wá kọ́ sọ pé agbádá di èèwọ̀ ntaari tí ẹ̀sìn gáìdì wa ń bẹ̀ ni pé gbogbo ntẹ́ ẹ bá wọ̀ lásọ ẹ má jẹ́ ọ kókó gbogbo káwọ̀ ibi ẹ̀sìn gáìdì ẹ̀ mọ̀ náà ibẹ̀ náà láti kínní lága ìdí ẹ̀ mọ́ agbádákẹ́ aramu kọ́ wọ́lẹ̀ ní ọ̀dà. njẹ́ wọ́n lọ jagun bádàrí abúlábì gbogbo wọn náà kí wọ́n gùn wọ́n gbà wọ́n bọ̀ ẹ̀sìn kílánẹ́bí náà gùn sẹ́sìn wọ́n ń jà sínú. no kani a bá ń jà sọ̀rọ̀ nǹkan gúngun ni tó pé torí nǹkan gúngun wọn ń jà sí ni ànábì ò ní gẹ̀ẹ́sì ń jọ́nà ajásí pé ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n ṣe kíni bí ọba sẹ́sẹ́ mẹ́rin tá à ń bá ń gùn láà máa gùn kẹfẹ́rí ọ̀ máa gùn àwa náà máa gùn ogun ń súnú ogun kọ́ á mẹ́rin wá pé ẹbẹ̀ ni ẹ̀yin ò ṣe máa lọ gẹ̀ẹ́sì á ní ṣe bí kẹfẹ́rí ni wọ́n náà bí àwọn àbúlá bí wọ́n náà ò ṣe torí pélé yìí òun àṣà ni kì í ṣe ẹ̀sìn kò sí ntọ́lọ̀ nítorí ẹ̀ bá àwọn eléyìí wí sí wọ́n fi àwọn àṣà wọ̀nyí tì pọ́lọ̀ ń lò ní kí wọ́n wá sọ dẹ̀sìn tí gbogbo lárúbáwá sí kí ni tí ń lò kálukú wa mójútẹ́ náà pé tọ́ ó di mélòó tó bí o ẹ má jẹ́ akọ́ lọ́lọ́run o ọlọ́run ọ̀sá ayíba lélẹ́yìí ẹ má jẹ́ akọ̀rọ̀ ọlọ́run o wàsílà lélẹ́yìí àgbọ̀dọ̀ kọ̀rọ̀ ọlọ́run o hami lélẹ́yìí àgbọ̀dọ̀ kọ̀rọ̀ ọlọ́run o bahira lélẹ́yìí àgbọ̀dọ̀ kọ̀rọ̀ ọlọ́run o ọlọ́run ló làwọn eléyìí o ẹ̀gbọ́dọ̀ gúnmọ́ o ti di tọ́lọ́run o ọlọ́run ní ọkùnrin kọ́ jẹ́ omi ọgbọ́dọ̀ jẹ́ o wàrí eléyìí omi ọgbọ́dọ̀ mú ọlọ́run ọkùnrin nìkan ni kọ́ máa mú o tọ́ tọ́ba ọlọ́run fi sọ pé ah, wàkọ́ọ̀lù wọ́n sọ pé háàdì ilà nàám àwọn dábàtà dákọ̀ ibi bahira àti àti hami àti wasila àti sáyíbà àtàwọn yòókù rẹ̀ wọ́n wá ń ṣètò lé lérí pé wàhárìsùn àtàwọn nǹkan pé hijirun haramu làwọn eléyìí ilà láàyè tá a mọ̀ ha ẹnìkan ò gbọ́dọ̀ jẹ́ ilà mẹ́nẹ̀ṣà àfàwọn tá a bá fẹ́ wọn jẹ́ ìtumẹ̀ ní kọkùnrin ìtọkùnrin jẹ́ tóbi ò

wọn yóò gun ọlọpẹ wọn lọ múra ní ẹ gbọ́dọ̀ gun Ọlọ́run ò ní bẹ Ọlọ́run ò bínú sí gun ní maka bí ìgbà tó yẹ kọlọn ló sòfin gbẹran tó rí báyìí ẹ gbọ́dọ̀ gun wá sí wọn sọ dẹsìn wọn sọ dẹsìn iftira an alallah Ọlọ́run ni wọn purọ́ mọ́ òun ni o wọn purọ́ mọ́ òun ni o sayajizihim òun ó sì san wọn lẹ́san bima kanu yefterun pẹ̀lú irọ́ tí wọn ń pa ní ẹ dákun bí yẹn bá purọ́ mọ́ Ọlọ́run tí wọn bá ṣẹ̀san sáà ọlọ́run lè yẹn pọ̀rọ́ mọ́ òun ọ̀sán lẹ́sàn o kí ni wí wọn yóò jìyà níjẹ bẹ́ẹ̀ kéde kí wọ́n wà nítọ̀ o ti pọ̀rọ́ mọ́ lọ́wọ́ ya àlìjáná tiẹ̀ rí ní tí wọ́n wí ni pé ọlọ́run ló pọ̀rọ́ mọ́ òun yóò jẹ ìyà lérí lọ́tọ̀ pamọ́ òun wakọ́ọ̀lù wọn ò tún máa sọ pé máa fi bùtú ni hadi ilan am ìtì ń bẹnu ẹran yìí wàrà rẹ ni oyún tó ní ni khali sọ́tún lidhukurina náà àwọn ọkùnrin wa nìkan ni ó máa lẹ́tọ̀ọ́ sí wa muharramun ala asiwajina, èèwọ̀ ní fáwọn obìnrin wa wà ń yẹ kùmẹ́ tatan oyún tó níyẹn tó bá fi lè bí lókù fàáhùn fi ìṣúra ká àtakọ àtabo ní ọjọ́ jẹ́ wàyìn yẹ wàyìn tẹkùn mẹ́tàtún tẹ́ran yẹn bá kú fún rẹ̀ torí wọn ò gbọdọ̀ pamọ́ ti bí mẹ́wàá tá à pè ní hami ó ti bí mẹ́wàá tẹ́ran wọn bá wá kú fún rẹ̀ fàáhùn fi ìṣúra àtakọ àtabo ní ọjọ́ jòkú mbẹ́tẹ̀ rẹ̀ ọlọ́ni sáyàjì zéhìm wáṣífà hùn àwọn òròyìn tí wọ́n fáwọn ẹran yìí bahira sáyíbà Wasila, hamin àwọn òròyìn tí wọ́n fáwọn ẹran yìí wọ́n padà jìyà lórí ẹ̀ innahu hakimun alim ọlọ́run ọba gbọ́n kọjá arú yín ó sì máa ń tẹ́ mà kílẹ̀ ń bá ká fúnde eléyìí gbogbo ẹni tí ń bá ń kọ́ lẹ́sìn tí ọba ti fẹ̀rí ti fún ọmọ sí o. tó bá pè lásà ó tún béèrè pé sí ẹ̀sìn ọ̀kọ́ kó tó ṣe kíni kó tó ṣe tí a bá lẹ́sìn kọ ẹ̀sìn gáìdì ibì kan bẹ̀ ò ní débi tẹ́sìn ní ọmọdé ò ní débẹ̀ sẹ́mi pípìlẹ̀ kínní yìí náà nísìnyí àti gbogbo ẹ̀ ń tọ́ka lórí níta bá pè ní sunna àti kínní bídà ìtumọ̀ bídà ẹ̀sìn tọ́lọ́hún ò béèrè ní ń bẹ́ẹ̀ kì í sàṣà ẹ̀yin afa àti kéwu yẹ lọ lè wo tira tí a bá ní albidaa yín tá à ń pè ní bidaa mabutudi afi diini wa laysa min aslihi yín tí wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn tí ò sí nípìlẹ̀ ẹ̀sìn ẹnìkan bá fún ọ ní tira fún ọ ládùúgbò pé lọ ṣe ń jọ méje kọ́ ọ má jáde ẹ̀sìn nu ó béèrè pé kí ni ìpìlẹ̀ ń tẹ́ ẹ ní ń tó bá ní ah, ara ọ̀rọ̀ pìlẹ̀kílẹ̀ yìí o àwọn agbára nú ẹ̀sìn ni sáà nábì ló lo lágbára ni ọlọ́run ló sọ kalẹ̀ ni àwọn sábẹ́lì tó bá ti ní a ah, ànábì ò serú ẹ̀rí má ṣe o bẹ́ẹ̀ yẹn fún ọ kọ́tọ́ gùn bíi pé sáàyà ni àbí súná ẹ tú fún mi kí n gbọ́ n bọ́ láti ríro àdúrà yìí bẹ́ẹ̀ yẹn sọ fún ọ pé tó ti parí ẹ̀ ọ gbọ́dọ̀ pẹran sí i. ó béèrè pé ṣé inú àlùkò àlọ́ ní kí n pẹran sí tí bá parí ẹ̀ ní abadisi ó béèrè tí wọ́n bá tún wá serú ẹran tó pa fún ọ bí kí wọ́n pẹ́ àgbò funfun lọ́wọ́ o àgbò dúdú ni o ó béèrè pé sàn pẹ̀lú àwọn hamina nu àti irú àwọn sáyíbà àti irú àwọn wàsílà ní ó béèrè pé tọ̀ bá ti wá ní òsì ń tí ọ lọ́bi tó ti àwọn kèfèrí àkọ́kọ́ lọ́nu ó tètè padà àyípadà rẹ ní wọn fi pọ́ ṣe bídíà gbogbo kínní yìí ẹ̀sìn ni wọ́n sọ di lọ́lọ́run ṣe ṣe kínní ló ṣe kọ́ lọ́lọ́run fi ní à ah, òun ò ṣètò kankan o nípa àwọn ẹran òun ọlọ́run kọ́ pátápátá bá a ti gbọ́ tẹran yé yìí bẹ́ẹ̀ la gbọ́dọ̀ gbọ́ gbogbo ohun ń jẹ́ ẹ̀sìn náà yé a sì gbọ́dọ̀ gbọ́ kí ni ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ nínú àṣà ntọ́lọ̀ ń bá ṣe léèwọ̀ nínú àṣà a gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ ṣe nínú àwọn ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ nínú àṣà torí àṣà ìmọ̀ bàgbà yìí ni kí mo lásà má ṣe níjọ́njọ́ àwọn àṣà wa tá ń lò kò sẹ́ni tí ń wọ sẹ́tì àtúrọ̀sà kò sẹ́ni tí ń wọ níjọ́njọ́ ìbólódé ló kó bọ̀ á lọ́rùn abẹ́ẹ̀kọ́ ni asájọ́ njọ́hun àdìrẹ asòfì ẹ̀sìkí gọ̀bì ngbàtígbà lọ díẹ̀ haúsá wọlé wọn fún alágbádá àti dàńdógó yorùbá tó ń wọ̀ ngbàgbà lọ díẹ̀ èbúdé àti ti yorùbá àti ti haúsá gba oko sẹ́ẹ̀tì bọ̀ wá lọ́rùn sẹ́yìn bí ìgbà tí ń lọ làṣà ń segin ni làṣà ń tẹ̀lé gbogbo àṣà wọn bí ó ti máa wáyé nù. No gbogbo yìí tí mo kà á lẹ̀ ń kò sí wọ̀ kán bẹ́ẹ̀ tí ó bá ti kọjá kókó ẹsẹ̀ àṣà níjọ̀njọ̀n obìnrin wọn èyí ṣiṣẹ́ wọn èyí jáde wọn tẹ̀lé baálé ilé lóko ni tí wọn bá sì ti darí dé kò síbi tí wọn ń lọ. ó sì nírú aṣọ tí wọ́n á wọ̀ tóbi Iro, buba, tí wọ́n wọ̀ jọ̀njọ̀n nù tẹ́ bá wọ àwọn ayaba ní jọ̀njọ̀n tóbi wọn tóbi bùbá wọn tóbi wọn tún wá sọ ìpele sí ọrùn wọn kó lẹ́kẹ̀ ọrùn àtọwọ́ àṣà àgbàwọn nù àṣà àsìn ṣòkòtò ní gbogbo wọn wọ̀ ìyá seventy five eighty ṣòkòtò ní ọwọ́ yóò sì wọ sẹ́ẹ̀tì àṣà ni kátó lè sọ pé kò da á béèrè pé kí ló dé tí ò fi da á á ní ṣòkòtò yóò da o àṣà ni tígbà yí kan àmọ́ kò da ní tí òjì ọ́ da ni pé ànábì ní kọ́lọ́ ń bá òun ṣépèlé gbogbo obìnrin tí ń múra bíi àti gbogbo ọkùnrin tí múra bíi àṣà yí àṣà ni amẹ́rì ti wà bí kò ṣe kí ni kò da àṣà ń jábọ́ àṣà ń jábọ́ lẹ̀kẹ́ tí a ń kó sọ́run jọ̀ǹjọ̀ǹ yẹn náà àti bí wọ́n ti ń sí díẹ̀ nu ara lẹ̀ àṣà lòun náà tá a pè wọ́n ṣàkíyèsí pé àṣà yóò bá lélẹ̀ yìí o àmọ́ ṣẹ̀rí alẹ́ gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ yín wàlá yubdina zinatahun àṣà nù ẹ̀sìn tó bá ti lè sọ̀rọ̀ lórí àṣà ibi tẹ́sìn bá fi àṣà tì sí ibẹ̀ ni ó ṣe àmọ́ gbogbo àṣà tẹ́sìn ọ̀bá sọ̀rọ̀ sí yọ̀ọ́ máa rì míì náà náà ni amẹ́sìn ọ gbọ́dọ̀ dáwọ́lé àfi kó gba ọ̀rọ̀ láti sánmà àṣà ọ ma ṣe bẹ́ẹ̀ bá ti ń ṣe ń lu yín títí tí ó fi rẹ́ẹ̀rí tó ní ẹ má ṣe kí ẹ má ṣe mọ́ ọ àwọn tí ò ní làákà yìí ni da àṣà pọ̀ mọ́ wẹ́ẹ́ kálukú kọ́lá fi kàn wọ́n alárúbá kálukú lọ́sàlú wọn ni wọ́n ti ń gbé Saudi ni gbogbo àwọn àfa àti bẹ̀ jàlábíà àbáyà wọ́n da aṣọ borí Saudi nù ẹ bá dé Sudan àwọn náà ń wọ jàlábíà àbáyà tiwọn yàtọ̀ sí ti Saudi jàlábíà tiwọn round neck báyìí ni apàdé ṣe kí ni yóò tóbi yọ abaya àbáyà tiwọn wọ́n ṣiṣẹ́ sí lọ́rùn wọ́n ṣe tẹ́rẹ́ sí báyìí ni wọ́n wá wí láàní lálábi irú àwọn àmàkó láwà ní àwọn bàbá wa àmàkó ń dòrò gbangba wọ́n wò sí àwọn èyí wé nu báyìí àfi tó tutù bá mu àṣà wọn nu pírẹsidẹ́ǹtì wọn náà bí ó ti wọ̀ nù mínísítà bí ó ti wọ̀ nù kọmíṣánná bí ó ti wọ̀ nù àṣà nù. ní Mauritania wọ́n wọ̀ ṣòkòtò irú agbádá wọ́n wọ̀ irú agbádá tó wọ̀ ṣòkòtò rẹ̀ ni ó wọ̀ yóò wá wọ sẹ́ẹ̀tì lé ṣòkòtò ń sẹ́ẹ̀tì tí ò ní òun ṣe pẹ̀lú ṣòkòtò ń yóò wọ̀ sí yóò wá gbọ́gbọ́dá lé mufti wọn tó bá ń bọ̀ wá sí conference bíi ti múra nìyẹn yóò gbé agbára lórí sẹ́ẹ̀tì sẹ́yìn gbọ́dọ̀ wọ́ọ́rọ́ yẹn lẹ́kọ̀ọ́ yìí bí n bá sì ń lọ congress lamẹ́ríkà tí ó segin ni àṣà tiwọn nù tẹ́sán ò pé ní haram. Hmm? àwọn Mauritania àwọn Bangladesh, àwọn Bangladesh, India Ethiopia àwọn Somalia àwọn wọ asọlékè péńpélé wọn wà rorò bí obìnrin wọn rorò bí kíni bí obìnrin ìró òun tí o bá wọn bá pè iná ni ń ro lọ culture lu ẹ e, ntọ́pa wa pọ̀ tẹ́sìn sí ilé ìwọ̀ fún gbogbo ntọ́wá fẹ́ bẹ̀rẹ̀ lọ́nà láàrin wa èyí tó wọ ṣòkòtò ń tó wọ sẹ́tìlẹ̀ èyí tó wọ agbádá ń èyí tó wọ àbáyà ń èyí tó wọ tóróró ń gbogbo ẹ̀ ọ̀gbọ́dọ̀ kọjá jẹ́sì sọ́nbẹ́ jù bá náà lọ kò jù bẹ́ẹ̀ náà gbogbo ntọ́ba wa jásà báwọn kálukú ọmọ sí pẹ̀lú bí wọn bá ti ń ṣe ní ìlú wọn àmọ́ ọ̀ gbọ́dọ̀ dáwọ́lé pọ́ àfi kó o rí ẹ̀rí tó ní kó o ṣe kínni ẹ̀rí wo làwọn eléyìí rí tí wọ́n fi sọ gbogbo ẹran di èèwọ̀ fúnra wọn ọlọ́run ṣe ni ah, ẹ má sọ ọ́ débẹ̀ wọn mi ò ṣe bẹ́ẹ̀ fún yín yín ṣe bẹ́ẹ̀ yín ṣe létò fún yín ẹ má sọ ọ́ di ẹ bá wa sọ ọ́ di ẹ tó jìyà torí ìbéèrè rẹ̀ fún de eléyìí èèyàn lágbóyè ẹ̀sìn ni tí o bá ságbóyè ó fìyà jẹra rẹ̀ ó fara nira rẹ̀ súnà tẹ́sí ń gbà yìí ẹ má gbà lọ́dọ̀ ẹni tí ò ní mímọ́ o ọ̀rọ̀ mi mo fẹ́ yà sí wẹ́rẹ́ hùn súnà tá a nábì ṣe ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbà kì í ṣe ìdájọ́ kan náà súnà tó jẹ́sẹ̀ ń bẹ téèyàn bá ṣe tí ó jìyà súnà ń bẹ tá a nábì ṣe tó ṣe pé àṣà wọn ló bí kó ṣe kínní kó ṣe kọ̀ọ̀kan àwa tọ́lẹ́sìn ọ̀gá ìdí wa lọ́bẹ̀ àṣàlù tiwọn nu sẹ́ẹ̀rí bí àwọn tópì àbíyàn ti ń rorò yẹn táwọn Bangladesh ń rorò yẹn táwọn India ń rorò yẹn bẹ́ẹ̀ là nẹ́bí náà ń rorò tá nẹ́bí fi lọ́ọ́ bọ́lọ́hún ṣòkòtò èdè kí mo ní èdè gbogbo àdìsí tí wà lùbáwà ń bẹ̀ dọ̀ yìí fún mi gbogbo àdìsí tẹ́ bá rí kẹ́lí ma sèrè wà torí kò sí gbólóhùn sèrè wà lù ṣòkòtò kò sí láyé ànábì. izaru izaaru lɔwa kimɔlɔwa asɔ lɔdiwun náà ni ń jɛ izaaru ma lɔdi kin woyi tɔrɔ anabi yɔ sɔ fún wa pé ɛgbɔdɔ ma segin ni tɔ di pé anabi ń lɔdi ń lo izaaru ìwọ náà wà lò. ní tìfẹ́ ànábì kì í ṣe tẹ̀sìn ní ti kí n mú pé kì í ṣe kí ni kì ṣẹ̀sìn wọ́n wàá san ọ́ lẹ́sàn ìfẹ́ ànábì kì ṣe ẹ̀san irú ìdájọ́ yìí ni àwọn kan gbogbo kí n mọ̀ pé o àwọn kan náà àwọn àfa gbé lórí láwàní àwọn kan náà àfa gbé ìdájọ́ yẹn lórí. Lawa, pé láwà ní wíwé àṣà alárúbáwá ni ìsìn bẹ́ẹ̀ ni àwọn sàbítà anabi wí láwà ní fún abrahamu ní ma wọ́n fi ó ní amẹ́mẹ́ ní rasulullah anabi wí mi láwà ní tọ́tọ́ ọba wí láwà ní torí ìfẹ́ anabi wọ́n sàn ọ́ lẹ́sàn pọ̀ fẹ́ràn yọta abiola níyì ń lu wọ́n dé fìlà abiola tinubu níbi tí ń dé tiẹ̀ wọ́n dé tinubu gbogbo àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wọ́n ṣe fìlà bíi tiẹ̀ ni tí wọn náà bá wà lọ́sọ̀mọ́dé torí ìfẹ́ ànábì ọgbàládà tí wọn náà bá ń wí láwà nítorí ìfẹ́ ànábì ó ṣe kíni àmọ́ ládàá òun yìí ṣe ládàá ẹ̀sìn ládàá kí mo pè é ládàá ìfẹ́ gbogbo àwọn nǹkan yìí èèyàn gbọ́dọ̀ gbọ́ yìí bí èèyàn kó súnà tá ànábì ń ṣe pẹ̀lú kọ́tsọ̀ lu wọn tó kó papọ̀ mọ́ súnà ẹ̀sìn yọ̀ wá fara nírẹ̀ kí mo ní yóò ṣe tọ́lá àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n kóra wọn jọ ọlọ́run ṣẹ̀ṣẹ̀ tú wọn kánjú òní ni gbogbo wọn máa lọ́ọ̀dì ni wọ́n sì wí láwà ní ńláńlá wọ́n sì lọ́ọ̀dì wọ́n sì kọ́pa lọ́wọ́ tí wọ́n bá ń jáde lọ nígbà tó wá wọra tán wọn wọ mọ́tò mọ́ ẹ̀sìn wọn ń gùn káàkiri wọn á kó lọ ní igbó kan lọ́nà Ọ̀yọ́ state. òkè kan fẹ́yàwó ń bàdàn wọ́n ní nǹkan ṣe ńlẹ̀ àná àti aago méjì òru ló ti gbé rànkúnmí àtìyàwó ló ti gbé àtìyàwó rẹ̀ ó sì lọ́ọ̀dì láwà ní bakutu ọgbọpà lọ́wọ́ ńgbà èdè aago mẹ́sàn mẹ́wàá òde ìbàdàn tí ti lọ́ọ́ àwọn bú ni lágbádá dà báyìí torí pé àwọn súnà yẹn ṣe kínní ọ dàrú ma lọ́wọ́ súnà dàrú ma lọ́wọ́ wọn là nàbí ńlọdì ọlọ ńlọdì wọn ní gbọràn kúmi gbọràn kúmi wọn ní gbọpà ó gbọpà <laughs> wọn ní gẹ̀ẹ́sì ó gẹ̀ẹ́sì. ló fi jásí pé ó mímọ́ ò ní da ẹ̀sìn rú àwọn súnà bẹ tó yẹ pé kọ́tsọ̀ tí wọ́n ń sẹ́lẹ̀ lárúbáwá là nàbí náà ń sẹ́kínni tí ó sẹ́ẹ̀dì tó pe lọ́rùn àyàn fún mùsùlùmí jẹ́nẹ́rà nínú ẹ̀sìn bẹ́ẹ̀ yẹn bá serú àwọn súnà bẹ́ẹ̀ torí pa ànábì ń ṣe wọ́n san lẹ́san ìfẹ́ tó ní sí ànábì sallallahu alaihi wasallam kò sì gbọ́dọ̀ sọ́dójú ọwọ́ torí kí wọ́n má wàá rò pó di ẹ̀sìn ẹni abá tiẹ̀ pè lásìwájú ń bẹ̀ gbọ́dọ̀ tẹ̀ra amárú ẹ̀ ẹni abá pè lásìwájú ní ìsìnkú ọ̀dọ̀ sí kínní tọ́lá àwọn èèyàn wà gbà torí imani táwọn èèyàn ní sásíwájú wọn ó fẹ́ ju imani ọlọ́run àtànábì lọ wọ́n sì gbà pásíwájú àwọn táwọn bá gbà fún tán kò ní í sì gbèsè kan àfi tọ́ba rẹ̀ rí fún aṣíwájú yìí máa dàn kan rú yóò sì ẹ̀sìn yóò yanjú ẹ̀ kọ́tsọ̀ kò ní jẹ́ ó sékìní kò ní jẹ́ ó dàrú kò sì ní papọ̀ mọ́ wọ́n wá kọ́sí ẹ̀ wọ́n wá bá lu mu àwọn náà bára lu mu ara lu ọmọ pé ntí wọ́n yanjú ni wọ́n ọjà sí i eléyìí àyèmàkànní bí kí a máa sọ pé wáyé tẹ̀yìn ọmọ gẹ̀ẹ́sì ṣe bá lùsùn náà lẹ́gbẹ̀rẹ́ yín wáyé tẹ̀yìn ọmọ lọ́sọ̀ ọmọdé kì í kí ló dé tẹ̀ ń kọrù léwọn tẹ̀ pààyàn lálùsùn náà ẹ̀ ń ra mọ́tò ẹ̀ ń wẹ̀wù tọ́ra ọ̀rọ̀ mọ́tò ọ̀rọ̀ aṣọ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ mọ́tò ọ̀rọ̀ aṣọ ọ̀rọ̀ lé gankan anabi náà ń gbèrú létí à ń gbé ní àsìkò rẹ̀ ń lọ́ọ̀dì bí wọ́n ti ń lọ́ọ̀dì ní àsìkò rẹ̀ ń wílà níbi wọ́n ti ń wílà wà ní ní àsìkò rẹ̀ ń jẹun bí wọ́n ń jẹun ní oúnjẹ tó lọ́wọ́ ń jẹ lòun náà ń jẹ àwa ò nírú ẹ̀ ńlẹ̀ yìí sáà ní jẹun mọ́ ni àfi tá a bá dé maka. lárúbáwò ló ń jẹ ju méjì náà lọ wàrà àti làbídùn ìrẹsì dé bá wọn ń bẹ̀ ni wọn mọ ìrẹsì rí aisha ni àwọn máa ń sẹ̀mí lórí nǹkan dúdú méjì atẹ́múrú wàlímẹ́ nùrí wáyà mi atẹ́múrú wàlábẹ́nu làbídùn àtomi làbídùn àti wàrà tí wọ́n ń jẹ náà nù wọ́n sì pẹ́ran sí i jù bẹ́ẹ̀ lọ. fún délé yìí ní ti ń jẹ́sìn ń jẹ́sìn èyí ti ń jásà ń jẹ́ àṣà a gbọ́dọ̀ sọ àṣà di ẹ̀sìn àfi ní tíṣẹ̀rí abakọ́tsọ̀ wa nù àṣà òun láṣẹ kínní a sọ ọ lẹ torí yóò ti di ẹ̀sìn ìwà tí lárúbáwá ń wù ní islam tó dé ọlọ́run sì ń lérí ìwà tí wọ́n ń wù yẹn wọ́n ó jìyà ní orí ẹ̀ kọ̀dẹ̀ kàṣírà lẹ́dí iná kọ́tàlú àwòlẹ́àdàhùn ọlọ́run ọba ní àwọn tí wọ́n ń pa ọmọ wọn wọ́n ṣòfò àwọn ah, ni wọ́n ẹ́ pé àyà méjìlá tú nísìn àyà one thirty eight one thirty nine tẹ́bà lọ́lẹ́ wọ àyà one thirty seven ọ̀rọ̀ ọmọ pípa náà ní ń sọ. وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون ọ̀rọ̀ ọmọ pípa ní sọ ìlàrúbáwá ti ń pa ọmọ ṣáájú kí Islam tó ṣe kínní ọlọ́run tó wá sọ àyà bahira sáyíbà wàsílà hami ọlọ́run sọ̀rọ̀ mẹ́rin tánú àyà méjì tó tẹ̀lé ó tún padà síbi ọ̀rọ̀ pé wọ́n ń pa ọmọ ọlọ́run wá fẹ́ sọ reason tóun fi ní ẹ má pọ̀ ọmọ ara yín mọ́ ẹ wo mo sọ fún yín lẹ́ẹ̀kan pé àṣà máa ń yàtọ̀ látìgbà kan sí àbí ìsọ̀bẹ̀ lẹ́ẹ̀kan àṣà tí wọ́n fi ń pọ̀ ọmọ níjọ́hun àṣà tòní ti yàtọ̀ ìjọ́njọ́ wọn ń bi tán wọn lọ sí kínní òní wọn ń sẹ mọ́bìnrin láàánú kúkú ní ní débi tí ó bi rìsọ́ọ̀tì kan náà méjì sí kínní ni mo wa sísítẹ̀mù tí a fi ọ̀pẹ́rẹ́tì ló sí kínní gbàtọ́làjú dé nísìn àwọ̀ ẹ̀sìkímà àsùnlérí ẹni parapara à ń wọṣọ tó dáa à ń lọ aṣọ bí òkèèrè lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọgbọ̀n ọdún sísìn kò sẹ́ni tí lọ sọ́nbẹ̀ gbogbo ṣòkòtò ṣe kí ni yọ ká ni àti lajú àti ńlọsọ àti nfisita ṣiṣi yọ gan dáadáa yóò tuntun pin ọ̀làjú ti dé àfi parapara sùn mọ́ sùn lérí ẹni ọ̀làjú ti dé àkẹsìmọ́ àwọn ra mọ́tò àwọn gun ọ̀làjú ti dé à ń símẹ́ǹtì lé à ń kún lọ́dà wọn ó sèlé mi bígbà tí wọ́n sọ láti sánmà ọ̀làjú ló dé gbogbo ẹ̀ ọ̀làjú náà ló dé bá wọn tí wọ́n ń pa ọmọ tí wọn ò pa lóye mọ́ tí wọ́n ń pa lápá sínú ọ̀làjú ló débẹ̀ wọ́n ṣiṣẹ́ kan pé ẹ má wulẹ̀ jẹ́ àbí ká ẹ má wulẹ̀ jẹ́ àbí tátùn máa ṣe wàhálà àti pa ẹ kúkú pa ẹ má jọ wáyé wàhálà ní ká kó wá lóyún ká tún wá ronyún káàkiri ká wá kúnlẹ̀ ká rí nira tábà rí nira tán ká tún wá gbé ká tún wá lọ sọ ká tún wá gbé wòtò ká wá wàhálà yìí ti pọ̀ jù ẹ rìdíùsì wàhálà yìí ká má wulẹ̀ jí ó ní débi tí ó bi àbí kó ní tẹ́kó di mélòó kan ká yọ sọnù ọlọ́run ní gbogbo ẹni tí ń pọ̀ ọmọ bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń fi àlà sọ́mọ ẹ̀yin tẹ́ ń pa ọmọ nu àwọn tí wọ́n àbọ̀ tí oyún àwọn tí wọ́n ń pa ọmọ nu láì soyún tó fẹ́ nìyá láyìí sí oyún tó fẹ́ kó nira báyà oyún tó nítàláfíà ń bẹ lára rẹ kò sówó ọlọ́lẹ̀ pa torí kò sówó kò sí tó fi tọ́ ọ̀pá àbí o tiẹ̀ kókó wá gba abẹ́rẹ́ lẹ́yìn ọdún mẹ́ta ló tó lóyún àbí wọ́n tiẹ̀ fún ológun tó ń lò tó bá ti parí nǹkan oṣù pẹ́sà ti máa ń lò kò lè dóyún kò sí bí wọ́n ti lè súnmọ́ tó àbí wọ́n sòkà fún ọ láwọn ológun burúkú ìfòkà yìí sọ́wọ́ sáà máa yọ ọ́ wọn bá àmọ́ sọmọ òní lóyún àbí wọ́n ṣàgbo fún ọ bọ́kùnrin bá ti ń dìde ti ń wálẹ̀ lẹ́yìn ẹ̀ gbogbo ọ̀nà gbà tí wọ́n ń gba ọ̀pẹ́rẹ́tì sẹ́yìn èyíkéyìí tó ṣe ìwọ àtàwọn tí wọ́n ń lọ gbé sin o rìdíùsì wàhálà ní iṣẹ́ kan náà lẹ́jọ́ ń ṣe wàhálà tí wọ́n ń gbà ṣe ló ṣe kí ni lo rìdíùsì ẹ̀ wọ́n rìdíùsì wàhálà wọ́n ṣe lẹ́fọ̀ ẹ̀tọ́ wálẹ̀ ọlọ́run ní ká sọ fún yín pé gbẹ̀yìn tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tem ń pọ́nmọ́ sáfàhán bìgẹ́yìrì ilmi ẹ e ma gọ o ẹ e ma gọ púpọ̀ o a gọ púpọ̀ ní ẹ̀yin tẹ́ ń pa ọmọ báwọn a gọ ní bìgẹ́yìrì ilmi nǹkan ò sí yé yín nǹkan kan ò yé yín wàháràmù àbà ẹ sì sílé wọ̀ fúnra yín ma rasakahumullah àsìkí tọ́lọ̀ ń fẹ́ ṣe fún yín ẹ sílé wọ̀ ọmọ àwọn àsìkí ńlá nìyí kẹsì sọdẹ ìwọ fúnra yín òun lọ̀rọ̀ tẹmí ń sọ pé èwo ló fi yí ọ pé ètò bí kalẹ̀ ń wo tí ìbọn ma gidi so tí ìbí gidi ni tá ń sọ fún ọ pé àwọn ètò bí òun gidi so tí ìbí olú ọmọ ni tá sọ fún ọ pé ìtọ́ ọ̀pọ̀ àwọn kólútọ́ fẹ́ bí ọlọ́run fi ń sọ pé wà haramu wọ́n sele ìwọ̀ fúnra wọn mẹ́ra saka ọmọlọ́ ìtọ́lọ̀ ń fi sànù wọn wọ́n sì kọ́ ẹ̀ bá mi máa mẹ́ wà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ mo sọ fún yín tó di kádàrà wọn ṣe kí ni ìbejì tá a bí nígbà kan náà ọba mi àti ṣèkan lólówó àṣekan lólòsì kádàrà wọn ṣe kí ni ìkan àsì gbọ́n ìkan àsì gọ̀ ọlọ́run àti sàrán méjèèjì eléyà jẹ́ medical doctor eléyà jágbe engineer tọ́lá àwọn ó ṣe kí ni lẹ́yà tọ̀tọ̀ kí ló yẹ tẹ̀ ń pọ̀ mọ́ yín ọlọ́run ní sáfà ẹ̀ mà gọ́ o bigayiri ilimin nǹkan ọmọ yé yín o wà haramu ẹ sì wá sẹ́lẹ̀ wọ̀ fúnra yín ma razaqahumullah á sì kí tọ́ba mi tó fẹ́ ṣe fún yẹn sì sọ́dẹ̀ wọ̀ dáadáa tọ́lọ́run fẹ́ ṣe fún yẹn sì kọ́ ẹ̀rì jẹ́ tiẹ̀ ẹ sọ orí ọlọ́run ẹ sọ iftira an alallah ẹ wá ń parọ́ mọ́lọ́run pé kò fún wa lówó tá a fi tọ́ iftira an alallah ẹ̀ ń parọ́ mọ́lọ́hún irọ́ kí lẹ̀ ń pa a ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ irọ́ ni. ṣé ìwọ òórùn débi pé ọmọ bẹ̀rẹ̀ ọlá bẹ̀rẹ̀ ni eré tí o pé débẹ̀. gbogbo ntọ́lọ́ fẹ́ ṣe fún ọ lórí ọwọ́ di èèwọ̀ fúnra rẹ̀ iftira an alallah ẹ wá ń purọ́ mọ́lọ́ ń pọ́lọ́ ń lónìí ẹ máa pa wọ́n tọ́lá àwọn kèfèrí Mákà ń jọ́sìn náà àwọn náà ń pọ́ ọmọ tí wọ́n ń pọ́ ọmọ lọ́n pé ọlọ́wọ́n fáwọn lásìkí táwọn fi sìn lọ́lé ọkọ ọlọ́wọ́n fáwọn olówó táwọn fi tọ́jú ẹ̀ tọ́lọ́wọ́n bá fẹ́ káwọn máa pa ni yọ́ sà wọn lólówó bí títí wá tún wá burú dé lónìí nísìn olówó gan pọ́ ọmọ rẹ̀ ọmọkùnrin kan wọ́n ṣètò òun àtìyàwó rẹ̀ wọ́n láwọn ní bíjú méjì lọ nígbà tó bá mi wá sànù obìnrin méjèèjì wọ́n wá ṣètò òun ò lè bí mi mọ́ wọ́n ṣètò tán tí wọ́n lè bí mi mọ́ ọlá dé ọlá tó ní agbára wa dé fún wọn ìyàwó wa ń sá káàkiri tọrọ mọ̀ pé àwọn ọmọ méjèèjì yọ lọ ilé ọkọ ọkọ òun sì mọ ronú pọ́lá yìí ọgbọ́dọ̀ ṣe kínní best solution ni kò ṣe kínní àtọ̀. àwọn akọ wa bá mi mú ni ìwọ lọgọ ọba ma ọba ba yí rẹ jẹ́ so òní máa bí lọ lọ nísìn àṣẹrí àwọn olèmí ọwọ àfi parí ìjà fún yín sí àní ọmọ ní mi ni ẹ béèrè ṣẹrí àkẹ tó ṣe ń tẹsí ẹ má wádìí ṣẹrí àkí mọtọkọ ní òfìsè tí ó àbí kí n wàhálà jà irú ìjà wọlé àfi máa parí kí lè ń parí nbí tẹ́ ti dàrú bí tá a parí ẹ náà sí ni pé tọ́ ọ máa lọ jẹ́ máa lọ mọ́ ọmọdé alùbáríkà jẹ́ ó bì mí tọ́lọ́lọ́hùn ni ọmọ ẹsẹ̀ lọ́wọ́ ẹ má lọ ṣe táwọn

yọ yari ìjà gidi yà gbọmọ lọ́wọ́ wèrè bá sì yá ọmọ wọn sì ní gbára gbára gbára gbára gbára gbára yọ bá déyàn yọ máa tọ́jú ìyá rẹ̀ padà yọ bá mú yẹ sọ́dọ̀ yọ máa tọ́jú ìyá rẹ̀ ìyá wèrè jò ní wọ́n kọ́lé fóun náà wọ́n tọ́jú rẹ̀ wọ́n máa wẹ̀ wọ́n gbà wọ́n tí wọ́n ní kọ́yé tí wọ́n máa san tó fi máa tọ́jú ìyá wọn wọ́n tún máa gbé mọ́tò káàkiri bàbá ò yọjú mọ́tò káàkiri ọmọ tí wèrè bínú ìwọ́tọ̀ ìyá wèrè kọ́ máa bímọ wọ́n rí pé nǹkan sí ọ wèrè tiẹ̀ ju tiẹ̀ lọ wèrè tiẹ̀ ju tiẹ̀ lọ. lóyìn abá ti bímọ tó lọ́lọ́ ọlọ́run ó sì pọ̀ lára ètò ààrẹ ni tó bí ogún tí gbogbo wọn jèèyàn ààrẹ ni ó bí mẹ́wàá tí gbogbo wọn jèèyàn wọn bá ń lọlé ọdún nílùú òkè ẹ ra wọn lémi tí ọmọ hó gbogbo wọn ni ó paaki mọ́tò gbogbo wọn wọn ti túnlé abá wọn ṣe túnlé ya wọn sí tẹ́ẹ̀rí pa àwọn eléyìí èèyàn wọn ẹ̀sọ́jú òní tiwọn náà tó bá bí méjì láàrin bẹ́ẹ̀ hmm? ọlọ́run ní tèmi ọlọ́run ṣe fún yín lórí ẹ sì sọ́ dé wọ̀ fúnra yín ìfìtìrá alàlá ẹ wá ń purọ́ pọ́lọ́run ní òjì ẹ ṣe ní kọ́ni dọ́lù gbẹ̀ntọ́ bá dínáró ẹ̀wò ti sọnù dọ́lù ọ̀sọnù ọ̀wọ̀gbẹ́ wàmákanú mọ́tẹ́dì wọn ò náà bẹ́ẹ̀ yọba ti mọ̀nà ọwọ́ gbé ni túmẹ̀ abẹ́ẹ̀kọ́ ogun ẹni tí ń dárú ẹ̀wò wọ̀ gbé sọnù ẹ̀yin obìnrin kìlọ̀ fún yín o lójúmọ́ ni ẹ máa sọ ẹ má bá wọn dá sí o gbé ètò ládàra dáhùn ẹ má bá wọn dá sí ọ̀rọ̀ mi tí ń sọ yìí pé ẹ má fi àlà sí ẹ má fa àlà sí ẹ má bímọ lọ tó bá dijọ́ iwájú gbẹ̀yìn tẹ́ ẹ bá gbọ́ ẹ ṣàdúrà fún mi tọ́lọ́lọ́hún ò ní purọ́ àdìsí ànábì ò sì ní purọ́ ọ̀rọ̀ tá a ti ń sọ yìí ọ̀rọ̀ ọgọ́rùn ọdún kẹrin lárí yìí ó yàtọ̀ sọ̀rọ̀ ogún ọdún tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe kátà bẹ̀rẹ̀ wọ́n wọ́n yìí gbọ́ ọlọ́run sọ̀rọ̀ tẹ́yìn náà ń sọ̀rọ̀ ọlọ́run ṣètò ẹ̀ ń lẹ́tọ̀ mí lílile gbogbo làákàyè gbogbo ọgbọ́n gbogbo ète gbogbo ẹ̀kọ́ tẹ́ ẹ níyì tá ló wá fún yín gan-an sẹ́wàá gbọ́njẹ tó fún yín lọ ni ọlọ́run sì tún yóò yẹ pé gbogbo ń tẹ́ ní ìkéńkéń nínú tèmi wà máa wò tí tún mí nà níjọ àti ń jẹ màálù sẹ gbọ́ kọ́ rí ni màálù tán tẹ gbọ́ ń bẹ lába tí ọtún ọtún lẹ́ni ra jòjúmọ́ là ń segin ni sọ́tàn ni níjọ àti ń mú mi sódò ni. So abẹ́yìn ò mú mi lónìí ni sáwọn odò tí wàá gbẹ níjọ́ àti ń jẹja sọ́tàn ni ọlọ́run tó pèpè àwa ó pèpè à ń ta lò tí ò lè tán tálíkà mọ́ ọlọ́run fìdí ni ẹja kan bímọ one million lẹ́ẹ̀kan náà ṣé mo kúrọ́ ni ẹja yọ̀ kan tó bá fẹ́ bímọ ó lè bí one million ẹ̀yin sáyẹ́nsì wa ń bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá gbọ́n odò lónìí tẹ́ bu ẹja tẹ́ gbọ́n tẹ́ bá tẹ́lẹ̀ lọ́la kílẹ̀ tún ṣe jojúmọ́ ni wọ́n ń bẹ lọ́sà ni wọ́n ń bẹ lókun tí wọ́n ń gbé mọ́tò síbẹ̀ tẹ́ bá ń lọ ní Èkó tí wọ́n ń kó ẹja tí wọ́n ń kó ẹja kò sígbà tẹ́ dé ti bíríjọ ní Èkó tẹ́ ẹ̀rẹ́ ẹja tútù bí Èkó ti pọ̀ tó yìí twenty something million ní wálé kó a sì ń jẹja sọ́tàn ni tẹ́lẹ̀ àwọn èèyàn pé bí wàá ti sáà máa jẹun dì sí i sí nǹkan ọ̀gbìn òwú mọ́ ni Hmm? bá ti ń pọ̀ sí lọ́rọ̀ ń pọ̀ sí bá ti ń pọ̀ sí lọ́rọ̀ ń pọ̀ sí bá ti ń pọ̀ sí ọ̀rọ̀ ń gan àìlè jẹ́ débi kan tá a fi kú láàfa kó sì òye bímọ mi ò mọ àìnílàáká ìbáyìí o kò yé èmi sí torí kọjọ tọ́lọ́n tà nábì ọlọ́ni kọ́dé xasira ó ṣòfò kọ́dé xasira ó ṣòfò alladhina qatalu awladahum àwọn tí wọ́n ń pa ọmọ wọn sáfàhàn tí wọ́n gọ̀ agọ̀níṣe wọn bìgẹ́ elimin nǹkan ò yé wọn wàháràmù wọ́n sẹlẹ̀ wọ̀ fúnra wọn márasaka humula azigi tọ́lọ̀ ń pèpè àfún wọn wọ́n sẹlẹ̀ wọ̀ fúnra wọn wọn làwọn ọ̀fẹ́ wọn ti sọnù iftira an alala wọn tún wá da dùn bẹ́ẹ̀ wọn tún wá ń kpọ́rọ́ mọ́ pọ́lọ́n ló ṣe bẹ́ẹ̀ pọ́lọ́n ló ní káwọn máa ṣe bẹ́ẹ̀ ara ẹ̀ ni pé bọ́lọ́mọ àwọn kọfẹ́ kó wọn bímọ ni yóò bọ̀ wọn lówó àtà ń sọ fún wọn pé owó ni wọn fi sọmọdé yàn tá lọ sọ fún wọn pé owó ni máa jọ mọ jẹ yàn gbogbo yín náà tọ́lọ́ ń bùkún láàrin ẹ̀yin tẹ́ jòkó yìí tá a bá ka àwọn tí wàá bá yín rí sí inú wọn yín ó kéré ṣé mo kúrò ni tá a pé bàbá rẹ̀ ńgbà tó lówó lòun náà fi wá lówó o ẹ̀yin ọmọ pé owó ètò ọ̀tọ̀ ni bàbá ni kò túmọ̀ kọ́ mọ́ ni gbogbo àwọn olówó tá a gbúrò lánàá àwọn míì là ń gbúrò lónìí àgbúrò àwọn ọmọ tàná jọ àwọn Abíọ́lá ń bẹ láyé táwọn Abífọlá wọyọ ń bẹ láyé táwọn Arísíkọ́lá ń bẹ láyé wọn kú nísìn àwọn ń gbúrò àwọn Jimá Ibrahima àbí à ń gbúrò àwọn Dangote à àwọn àwọn ọmọ àwọn tànádà wọn ní kò tówó gbà yí mọ́ nìyí kí á ní wàhálà kí ní wàhálà ọlọ́run ní wàhálà lè ń kó bara yín bí ìbímọ o ìfìtìrá ala Allah ẹ̀sìn kúrọ́ mọ́lọ́run pé n tó ṣe fún yín ò ní tó yín jẹ kọ́dídọ́ lò gbogbo ń tọ́ba síbẹ̀ sọnù wa ma kanu muhtadin wọn ò sì mọ̀nà ọlọ́run wa bẹ̀rẹ̀ sí í ṣe èrègún níbi ayé àtàfẹ́ kan yìí pé ah mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí kẹ́ ẹ máa wí ní tẹ̀ ń wí yìí ẹ̀rí pẹ́yìn yìí ṣe é múre وهو الذي أنشأ جنات معروشات وغير معروشات والنخل والزرع مختلفا أكله والزيتون والرمان متشابها وغير متشابه كلوا من ثمره إذا أثمر وآتوا حقه يوم حصاده ولا تصرفوا إن الله innahu la yuhibbu li musrifin wa min al an'ami hamulatan wa farisha kulu mimma razaqakum allah wala tattabi'u khutuwati shaitan innahu lakum Ọlọ́run wa ka àwọn tó dá tá a máa jẹ tá a máa ná níparí àyà wọn yín wá ń pè wàlá túsírìfù bí mo ti dá ń bi tó pọ̀ tó.